قل لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركن من يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يقل لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم الله أبي ẹlẹ́dàá wa nínú àwọn àyà yìí iná ló ti ṣe àlàyé في wa nípa نيجبني سورة النساء يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امره هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فلذ للذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا والله بكل شيء عليم àwọn àyà yìí àwọn náà ni àwọn àyà tí ọlọ́run ọbẹ̀ lè dá wa tó ti ṣàlàyé fún wa nípa nǹkan tó jẹ mọ́ ogún pínpín ààrí nínú àwọn àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ibi tánàbí náà ti ṣe àlàyé nípa àwọn nǹkan míì eléyìí tó ṣeé ṣe kọjá pé kò kò lè yé wa tó tó bá jẹ́ pé alukurani nìkan la bá kà àní máa báwo láti ṣe ṣe anábì tún kọ́ wa ó wá nínú àdéhùn kan eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó gún régé anábì ní alḥiqul fara'id bi ahliha fama baqiya fali awla rajulan dhakar anábì ní báwo lẹ́sìn máa pín nítorí pólísì méjì làwọn ẹni tí wọ́n máa ń pín ogún fún ọ̀n bẹ nínú wọn ẹni tọ́lọ̀ ti sọ iye ìdá mélòó ni wọ́n fún ó sì ń bẹnu wọn ẹni tó ṣe pé tó bá jẹ́ pò nìkan ló bá dá wa gbogbo owó ni ó kò lọ tó bá sì ń bẹ pẹ̀lẹ́ lómi tọ́lọ̀ ti sọ tó wọn gbà nígbà tí wọ́n bá gba tiwọn tán wọ́n máa kó yòókù lọ. anábì ní báwo láti ṣe máa ṣe tó bá jẹ́ pé ẹni tọ́lọ̀ ti sọ tí ó gbà ń bá ń bẹ́ńlẹ̀ ẹnì kejì tọ́lọ̀ ń sọ yìí pé tó bá jẹ́ pé ṣé ẹni tó yẹ pé tó wáá pò nìkan lọ dá wà gbogbo ó ní òkò lọ lákọ̀ọ́kọ́ fún nípìn tiẹ̀ ni àbẹ́ni tọ́lọ̀ ti sọ ìpín tá a fún torí kò lè ṣeé ṣe ká fún ẹni tọ́lọ̀ ti sọ ìpín tá a fún nínú owó mọ́ nígbà tá a bá ti fún ẹni tọ́lọ̀ ti sọ pé tó wáá pò nìkan lọ dá wà gbogbo ó ní kókó lọ ìdí ni tànàbí fi ni ẹni tí ọlọ́run bá ti sọ ìpín tẹ́ ẹ̀ fún ni kẹ́ ẹ kọ́kọ́ fún nípìn tiẹ̀ ntọ́ba wa sẹ́kù ẹ fúnrú àwọn ẹni tó ṣe pé tó bá pò nìkan lọ́ọ́ dá wà gbogbo owó ní òkú lọ eléyìí ọlọ́run fi yanjú nǹkan púpọ̀ ẹ̀yin olùtẹ́tígbọ̀ mi ọ̀wọ́n ọ pàtàkì púpọ̀ tá à ń bá ń kọ́ kí ó ká tún kọ́ nípa ìmọ̀ nípa bá ti ṣe máa pín ogún nítorí pé ìmọ̀ nípa bá ti ṣe máa pín ogún ó wá nínú àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ eléyìí tó ṣe pọ́ka nínú àwọn alátọ̀dọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu èkejì tún wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu níbi tánàbì sallallahu alayhi sallam wọn ló ti sọ wípé ìmọ̀ yìí ẹlẹgẹ́ ìmọ̀ ni àti pípapá gan ní ìgbà tọ́lọ́n bá ń ká ìmọ̀ kó lókè pẹ̀ àkọ́kọ́ ìmọ̀ tọ́lọ́n ọ̀bọ̀ kọ̀ọ̀kọ́ ká kó òun náà nìmọ̀ nípa bá a ṣe pín ogun ìmọ̀ yìí òun lọ́lọ́run ọ̀bọ̀ kọ̀ọ̀kọ́ ká kó lẹ̀ wọ́n wá ní yọ́ sọ̀ wọ́n á wà títí ànífẹ́ rí débi wípé ẹni méjì wọ́n lè máa jà sí ọ̀rọ̀ báwo ló ṣe yẹ ká pín gun yìí ó pín dáa ó pín dáa wọn wá ní rẹ́nì kẹta tí ó lájà láàrin wọn eléyìí burú ọbanilẹ́rù púpọ̀ tó bó tilẹ̀ jẹ́ pé àwọn ìgbà wáyìn wọn ò fẹsẹ̀ rinlẹ̀ àwọn olùmọ̀wá nípa ẹ̀sìn Islam wọn fi hàn pé bẹ́ẹ̀ gàgà lórí àwa náà lára mọ̀ pé bẹ́ẹ̀ náà lórí ẹ rí i pé nínú gbogbo mọ́kọ́kíó mọ́kọ́kíó mọ́kọ́kíó àwọn ẹni tó máa ń mọ̀ nípa báwo láti ṣe máa pín ogun máa ń sọ wọn púpọ̀ kì í rọrùn láti rí ẹni tí ó bá wa pín ogun ní ìbámu pẹ̀lú bọ́lọ́wọ́n bá ti ṣe ní ká ọ̀pọ̀lọpọ̀ ogún òun náà ni wọ́n máa ń pín látàrí wọn ò mà nípa rẹ̀ tẹ́lẹ̀ náà nígbà tí wọ́n máa pín báwọn ti ṣe rò pa àwọn pín yẹn wọ́n máa sọ pé wọ́n lọ tọ́ pínpín tiwa ni o tó bá jẹ́ pé a bá pín dáadáa a jẹ́ pé má dùn wá ńlá dáa rẹ̀ tó bá sì jẹ́ pé a bá pín dáadáa má fìyà jẹ wá tó ráwọ̀ ọ̀mà jù báyìí lọ so torí kọ́ má bàa dì bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pọ́lọ́ Muhammad sallallahu sallam ó ṣàlàyé rẹ̀ ní ibòmíì ẹ rí i pé tẹ́nìkan bá lòun fẹ́ pingun lápèjúwe ká sọ pé èèyàn kú ó fi ìyàwó sílẹ̀ ó kú ó sì fi ọkọ sílẹ̀ ó kú ó fi ọmọkùnrin sílẹ̀ ìyàwó ọkọ àti ọmọkùnrin tó wọn wá kó dúkìá yẹn wọn wá sọ pé tó ìyàwó yìí nìsín òun bẹ pẹ̀lú ọmọ tí ọkọ fi sílẹ̀ a sì pé ìdá kan nínú mẹ́jọ iná lóbìnrin yọ gbà nígbà tí wọn bá mú ìdá kan nínú mẹ́jọ dúkìá ó kù ìdá méje nínú mẹ́jọ yóò wá sọ pé tọ Ọlọ́run sọ pé ọkọ òun lẹ́tọ̀ọ́ sí à náà kò fọkọ ọkọ ló kú ló fi ìyàwó sílẹ̀ ó fi ìyàwó sílẹ̀ àti ìyá rẹ̀ àti ọmọkùnrin èèyàn kú ó fi ìyàwó sílẹ̀ àti ìyá àti ọmọkùnrin a sọ pé ìyàwó á fún ní ìdá kan nínú mẹ́jọ nítorí pé ọmọ ń bẹ ìyá á fún àwọn ní ìdá kan nínú mẹ́fà nítorí pé ọmọ ń bẹ ọmọ wọn wà kówó tó bá ṣẹ́kù lọ báwo láti ṣe yọ ìdá kan nínú mẹ́jọ láti yọ ìdá kan nínú mẹ́fà láì jẹ́ pé tẹnìkan ọkọlù tẹnìkan adìẹ nìkan lọ́wọ́ fún ẹni fún ẹni kejì tọ ẹ wá rí àwọn aṣọ pé ọdà ìdá kan nínú mẹ́jọ tá a bá yọ a jẹ́ pé ó kù ìdá méje nínú mẹ́jọ nínú ìdá méje nínú mẹ́jọ ni wọ́n tutù wá yọ ìdá kan nínú mẹ́fà bó la ṣe fẹ́ yọ ìdá kan nínú mẹ́fà nù dá ìdá méje nínú mẹ́jọ so gbogbo ẹ̀ lọ́wọ́ àdárò so wọn á sọ pé kọ́ ọmọ kó yòókù bó bá ṣe rí náà lọ́gbà ẹ sá ṣe sùúrù ọlọ́run kúkú bùn yín lẹ́bùn ní tẹ́lẹ̀ náà so eléyìí a rí i pé kò dáa tó torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ẹni tó kọ mẹ́tàn ràbíyà wọn fi ń yé wa pé wa anna hadha al-ilma makhsusan bima qad sha'a fihi 'inda kulli al-ulama bi annahu awwalu 'ilmin yufqadu fil ardi hatta la yakadu yujadu ìmọ̀ yìí gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ nípa wípé ìmọ̀ yìí làkọ́kọ́ mà eléyìí tàkọ́kọ́ sí àwátì rẹ̀ lókè pẹ̀ òun làkọ́kọ́ mà tàkọ́kọ́ sí àwátì rẹ̀ lókè pẹ̀ kótó wá di kó sá lọ àrímá kótó di pé alẹ́ àrílébá iná ló ṣe yẹ kémi pẹ̀lú rẹ̀ ká láti jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó wàá mà nípa rẹ̀. ilmu al a gbọ́dọ̀ nípa rẹ̀ ná kó tó di pé a sọ wọn bàtà bá lè sọ nípa ma. nítorí pé nínú mà máa ń sọ wípé a lè sọ nípa nǹkan kan ṣáájú kó tó di wípé àṣàlàyé ní tí nǹkan yẹn jẹ́ wọ́n ní al-hukmu a lè ṣèdájọ́ lórí nǹkan kan ṣáájú ká tó kí ni nǹkan ẹnìkan sọ fún wa pé ọ̀gbọ́dọ̀ jẹ wa ọ̀gbọ́dọ̀ jẹ wa ó oúnjẹ wóró ọ̀pọ̀ lọ́jà kí ni jẹ́ wà gan ọkọ̀kọ́ sàlàyé kí ni jẹ́ wà nítorí kọ́ mọ́ bàa jẹ́ pé ìrẹsì ni ó mú fẹ́ wà nítorí kọ́ mọ́ bàa jẹ́ pé àgbàdo ni ó gbé sípò ẹ̀ wà torí kó lè bàa yé wà kọ́kọ́ sàlàyé fún kí ni jẹ́ wà ẹ̀yìn ìgbà náà nìdájọ́ tó wá wà kí ni wọ́n pè ní ilmul fara'id ibnu arafa ibnu arafa olùmọ̀ńlá kan nínú àwọn olùmọ̀ malikiya wọ́n ní tírà kan ilé ìta ń pè ní Hudud ibn Arafa Hudud ibn Arafa nínú tírà yẹn wọ́n máa ń ṣàlàyé al-mustalahatu shar'iyya àwọn gbólóhùn tí wọ́n ń lò nínú ṣẹ̀ríà kí ni tuma wọn nǹkan tí bàbá yìí kọ tírà yẹn fún un. ó ní nítorí wọ́n ń pè ní ilmu al-fara'id ó náà ní al-fiqhu al-muta'alliqu bil-irth وعلم ما يوصل لمعرفة قدر ما يجب لكل ذي حق fi tẹ̀ríkà ó ní ìmà nípa bá ṣe ń pín ogún tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó náà ní kéèyàn kọ́kọ́ lágbọ́yé eléyìí tó jẹ mọ́ ogún pínpín nínú tírafíkì ẹ rí i pé kò sí tírafíkì kan téèyàn sì tó bá ti lè kẹnu díẹ̀ ẹ rí kitabul mirath ẹ rí kitabul fara'id so nínú tíra yẹn àwọn àlàyé tí wọ́n ń ṣe síbẹ̀ kéèyàn máa kéèyàn mọ̀ pé kí ni wọ́n ń pè lógún pínpín àwọn májẹ̀mú wo kí lórí gun rẹ̀ kí ni sábàbí kí ni kí ni nǹkan tí máa kọ dínà kéèyàn ó jogún àti pé gan àwọn wo ni ó jẹ ni ó jogún tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá ti dá tí wọ́n fún wọn àwọn wo ló jẹ́ wípé ogún tiwọn ó ní í ṣe pẹ̀lú tó bá ṣẹ́kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká mọ̀ eléyìí eléyìí rọrùn fún gbogbo ẹni tí bá ń ti ń kọ́mọ̀ nípa fiqh láti mà nítorí pé tí ràfíkì ń bẹ lọ́wọ́ gbogbo wa kódà bẹ̀rẹ̀ látòrí matnul isiya bítírà ti ṣe kéré tó kìtàbù faraid ó wà nínú rẹ̀ eléyìí tó ṣe pé èèyàn lè láǹfààní láti ma ìmà nípa ntọ́jẹ má kíkà tẹ́pẹ́ téèyàn bá kà èèyàn gbọ́ yé pé ah, ah ṣé bógún pínpín ọlọ́run sọ wípé ọkùnrin ó máa gbà lọ́pọ̀ tóbi gbà ni ṣebí nínú ogún pínpín ṣé bọ́lọ́run ti sọ wípé ìgbà tí èèyàn bá kú tó bá fi ìyá rẹ̀ sílẹ̀ tí ò fọmọ sáyé ṣebí ìdá kan nínú mẹ́ta lọ́lọ́run bá ní kí wọ́n fún yà pàápàá jùlọ ńgbà tí ò tún fọmọ ìyá lẹ̀ ẹ rí i pé gbogbo èèyàn lè mẹ́lẹ̀ yìí eléyìí ni first step eléyìí tí ó yẹ kéèyàn pàdánù rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ilmu ma yuwassilu li ma'rifati qadri ma yajibu li kulli di haqqin fi tarika ìmọ̀ tí ó tún kọ́ wa ma báwo láàṣẹ wá yọ tí wọ́n sọ pé oníkálukú lẹ́tọ̀ọ́ sí fún nínú dúkìá eléyìí la máa ń pè ní hisabul faraid ìyẹn ni pé mathematics ni wọ́n ti ṣe pín ogún so nǹkan méjì ni wọ́n ń pè ní ìmọ̀ bá máa pín ogún so ó ní í ṣe pẹ̀lú aljanibu nadari waljanibu tatbiqi ó ní í ṣe pẹ̀lú abala ibi ètò ìsìnkú ní í ṣe pẹ̀lú ìmọ̀ nípa fíkìú tó jẹ́ mágbánsí pín ogún abala kejì òun ní í ṣe pẹ̀lú pé íńtà ti mà nínú fíkìú yẹn bóun ní ti kálukú ti sì tẹ̀ lọ́wọ́. a rí i pé lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tíra fíkì tá à bá ń sí pàápàá jùlọ nínú àwọn tíra màlìkíyà irú àwọn tíra ti ń ṣe sharhu mukhtasar khalil gẹ́gẹ́ bí asharhu kabir sharhu khurashi sharhu hattab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á rí i pé àwọn náà lára ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àlàyé tí ibn arafa sì yí nínú tíra rẹ̀ ọ̀nà làwọn náà lọ kó ó wá ń bẹ nínú wọn ẹni tó yẹ pé òun ó gé abala kejì kò wí nínú àlàyé tí ń jẹ́ ilmul fara'id ẹlòmíì sì wí láwìtàn àwìtàn iná ní tọ́ba mu torí kò tó kí n kàn ká wípé ọlọ́run sọ pé ìdákanu mẹ́fà ń tẹ nìkan ìdákanu mẹ́jọ ń tẹ nìkan ẹnìkan kìnìkan yóò kó gbogbo owó lọ kó tó láì jẹ́ pé mo máa báwo la ti ṣe lè yọ ìdá oníkálukú fún un báwo la ti ṣe lè yọ eŋti kálukú lẹ́tọ̀ọ́ sí fún yẹn òun ló ṣòro nínú màá bá a ṣe ń pé ogún tó fi jẹ́ pé wọ́n sọ pé òní màá alákọ̀ọ́kọ́ tí ọ̀kọ́ kú olórí lẹ̀ nítorí pé hisabul fara'id ìṣirò tí ń bẹ nínú bá ṣe ń pín ogún ó lé ju ìṣirò táwọn máa máa ń kọ́ skul lọ nítorí pé ó wẹ́ púpọ̀ àwọn oríṣiríṣi terminologies wà nínú ẹ̀ eléyìí tó ṣe pé a máa ń lò tó jẹ́ pé kò common nínú common mathematics so ìdí nu tó fi jẹ́ pé nígbà tí ọmọ bá ń kọ́ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ láwọn universities yóò kàn ní ìkọ́ pẹ́tọ̀ tí mo bá sá páàsì èmi ò ní bá pín ogún mọ́ bá délé o òkè òsèlú bá wọn pín ogun tó ọba délé aṣojú àwọn èèyàn rẹ ni ọ so ìwọ yẹ kó jẹ pé ìmọ̀ yìí ọmọ nípa rẹ̀ dáadáa ó sì lọ́ọ́ fi sàwọn èèyàn láǹfààní lé so eléyìí òun jẹ́ báwọn. akramakumullah kí ni nǹkan tí ìmọ̀ nípa ogun pínpín ti ń ṣèwádìí nípa rẹ̀ ní ti ń ṣèwádìí nípa rẹ̀ náà ní dúkìá dúkìá tí òkú bá fi sílẹ̀ sáyé àmọ́ tẹ́rìkẹ̀tọ́ qabilatun litajazzu'i ìyẹn ni pé níta fi sáyé tá a lè pín akramakumullah ẹnìkan ní ìsinyìí báyìí nígbà tó wà láyé òun ni chairman managing director ti fi iṣẹ́ ibi iṣẹ́ yẹn kìí ti ṣe ibi iṣẹ́ aládàáni ibi iṣẹ́ ìjọba ni tẹ́lẹ̀mí bá kú wọn ò ní wá kọ́ fún wa pé nínú tó fi sílẹ̀ sáyé o òun náà ni pé òun ni chairman managing director kí n la fẹ́ pín bẹ̀. àbí kẹ́nìkan kú kó jẹ́ ní imam fún mọ́ṣáláṣí gbogbogbò eléyìí tó jẹ́ ti ìlú kìí ṣe pé mọ́ṣáláṣí tí wọ́n kọ́ sínú àgbàlá rẹ̀ ọwọ́ sọ pé ìwọ ni mọ́ṣáláṣí gbogbo olú o tó bá sì kú káwọn ọmọ rẹ̀ wá tún á list wọ́n sọ pé nínú tí bàbá fi sílẹ̀ òun náà ni al-imama ṣé imama ṣe pín tá a fi fọ̀bẹ sí kò ṣe pín so bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé nígbà tó kú bóyá òun lọ́ba lágbọ́n abitọ́ wà a sì mọ̀ pé ìdílé tí máa ń jọba alágun ọ̀dọ́ wọn pọ̀ so àwọn ọmọ rẹ̀ òní wọn kọ́ kalẹ̀ kí wọ́n sọ pé nínú tí bàbá wa fi sílẹ̀ òun náà ni adé adé èèyàn ẹlòmíì ó ti gbé wọ̀ so àwọn nǹkan tí wọ́n máa ń pín nínú ogun ni gbogbo nǹkan tó jẹ́ dúkìá tó ṣe pín nǹkan tó jẹ́ dúkìá tó ṣe pín òun náà ni nǹkan tá a máa ń wádìí nínú màyí lágbọn bí àwọn apákíyèsí àwọn àṣìṣe kan máa ń ṣẹlẹ̀ burúkú láwùjọ wa tó fi délẹ̀ haúsá tẹ́nìkan bá kú ẹ rí i pé nǹkan tí wọ́n máa sábà mention tí wọ́n máa sábà mẹ́nubà kó fi sílẹ̀ òun náà nílé ilé àbí mọ́tò ibẹ̀ mọ́tò gan òun náà ò tún wọ́pọ̀ ilé ilé ilé ni wọ́n máa sọ ẹ̀wù tó fi sílẹ̀ sáyé ńkọ́ ara ń tà pìn ní aago tó fi sílẹ̀ sáyé bàtà tó fi ilẹ̀ sáyé àwọn mọ́tò àwọn fridge àwọn television àwọn gbogbo nǹkan tí ń lò láyé rẹ̀ ara tó fi sílẹ̀ sáyé ni tó fi dórí èkísà tó ń fi nulẹ̀. so ṣùgbọ́n látàrí pé ọ̀pọ̀lọpọ̀ ìyànjú tá a máa ń gbà téèyàn kan bá ti kú òun náà ní kí lèmi ó tètè rọ́wọ́ fi lé lórí tí màá máa jí gbé lọ màá pè ní jíjí gbé lọ torí tí ò bá jẹ́ pé ikú bá sọ alágbára dọ̀lẹ ṣé wọ́n tó láti gbé mọ́tò rẹ̀ lọ ṣé wọ́n tó láti kó ẹ̀wù rẹ̀ lọ ṣé wọ́n tó láti kó láago lọ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí tó ṣe pé wọ́n àsúnmọ́kù ṣáájú kókò tó kú tó bá ti wá kú táìkù ẹsẹ̀ gírígírí ńlẹ̀ àńjọ̀fẹ́ wọ́n máa wá ọ̀nà láti lọ sí àwọn yàrá tó ṣe pé ó lójú ẹni tó lè wọ̀bẹ̀ níbi tó kó àwọn nǹkan olówó iyebíye sí wọ́n apalẹ̀ rẹ̀ ma tí àwọn kan bá sọ̀rọ̀ wọ́n apalẹ̀ nu ma Islam ò fara mọ́ torí pé owó tẹ ẹ bá jẹ tẹ ẹ jẹ lọ́nà àìtọ́ iná lẹ̀ ń jẹ o innal ladhina ya'kuluna amwalal yatama zulma innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira ọlọ́run láwọn ẹni tí ń jẹ owó àwọn ọmọ òrukàn níjẹ àbòsí iná lẹ̀ ń jẹ sínú ẹ sì tún padà wọ iná iléjòfẹ́ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyamah ọlọ́run ọba tó wá pàkíyèsí wa ó ní wal yakhsha alladhina law taraku kù tẹ̀ máa ru ọmọ tẹ̀yìn ó fi sáyé sí àwọn ọmọ yẹn ó ti dàgbà tán ẹ̀yin tó ṣe pé tẹ́ ẹ bá fa àwọn ọmọ kéékèèké sílẹ̀ lẹ́yìn ikú yẹn ẹ̀rú ọ̀mọ̀ àbàyín lórí tí wọ́n lè ṣe fún wa ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run ẹ wo tẹ́yin náà ń ṣe fọmọ ọlọ́mọ lónìí. Akramakumullah irú àwọn dúkìá tó kù fi sílẹ̀ yẹn là á máa ń pín tá a bá la fẹ́ pín ogún kì í ṣe pé lé lásán lẹ́gbẹ̀ẹ́ wa pé kí wọ́n bá yín pín tó fi dórí aṣọ ìbora rẹ̀ tó fi dórí bàtà tí ń wọ̀ sẹ̀sẹ̀ tó fi dórí èkìsà tí fi ń nulẹ̀ gbogbo ẹ̀ pátá iná ló máa ń gbà pínpín. kí ni nǹkan tá a fojú sùn nínú màá bá ń sin pin ogun níta àfojúsùn náà ni ìsọ́ọ̀lù kulli dhi haqqin haqqa ká fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ níta àfojúsùn jù bá ń lọ ká fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ mí tẹ́ríkà nínú tó kù fi sílẹ̀ sáyé. tó kí á ní ìdájọ́ ká kọ́ ń parí ìdájọ́ ká kọ́ ń parí òun náà ni fardun ala sabilil kifaya ọ̀ràn yẹn ni eléyìí tó ṣe pé táwọn kan bá ti kọ́ ń pa rẹ̀ tí yòǹkà ẹni tó sì kọ́ ń pa rẹ̀ ti tó ń ta àbùkátà lágbègbè ibi tá a wà kò sẹ́sẹ̀ lórí àwọn èèyàn yòókù. bí àpèjúwe à ń gbélú kan àwọn mùsùlùmí tá a wà ń bẹ apọ̀ débi pé tá a bá ti rí èèyàn ogún tọ́mọ̀ nípa bá ṣe ń pín ogún a ní pààlẹ́ ni tí yọ̀ọ̀bà wà pín ogún a jẹ́ pé gbogbo ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yòókù tí yọ̀ọ̀bà nítorí pé èèyàn ogún wà tí wọ́n bá wà ṣiṣẹ́ wọn. tó àwọn á lè pèsè èèyàn ogún èèyàn mọ́kàndínlógún la pèsè a jẹ́ pé gbogbo ẹnì yòókù tí ọ̀kọ́ nípa rẹ̀ ń tí ó fi pé ogún a lè bẹnu àtẹ́lù wọn. tó bá jẹ́ pé èèyàn ogún là ń bùkátà èèyàn márùn lọ́kọ́ ń pa rẹ̀ a lè bẹnu àtẹ́lù wọn pé kí lẹ́yìn sí lu yìí ó yẹ kẹ́ lọ́kọ́ mọ̀ nípa bá pín ogún sẹ́wà lọ́ máa gbé yàn kan láti lú mi ni ẹ̀ á máa gbógun ti yẹn máa gbé lọ́ọ́ fi kẹ́ máa gbé lọ́ọ́ bomi kí ló dé kí lẹ́yìn sí i ìgbà míì í di fọ́ọ̀dù àyè í máa dojúlówó ọ̀ràn yẹn bí àpèjúwe ká sọ pé ìwọ nìkan lọ ọmọ kí ó ń lò yín gbogbo èèyàn yòókù ọmọ kí ó tọ tọba ti dì bẹ́ẹ̀ ó ti dọ̀ràn yẹn ojúlówó ọ̀ràn yẹn lórí ọ gbọ́dọ̀ lọ kàn parí nítorí kọ́ mọ́ bàa jẹ́ pé ìwọ lọ́wọ́ adi rìpíárà tá a bẹ̀ pé kọ́ bá wa tún kẹ̀kẹ́ sí tí ó wàá ba kẹ̀kẹ́ jẹ́ ó ti di ọ̀ràn yẹn pé kọ́ lọ parí nù tọ tó bá wá wípé ìlú wa alhamdulillah a ní ó tún lé débi pàǹtó ń fa àwọn èèyàn ránṣẹ́ síbòmí fanurun ala nur orí ńlá náà ni gbogbo eléyìí ọmọ ajá sí so ṣùgbọ́n tá a bá wo àwùjọ wa lónìí síbẹ̀ la rí àárí bẹ̀ àárí bẹ̀ èèyàn mélòó lọ́mọ àgbà ṣe ń pín ogun àmọ́ tí wọ́n sọ pé kẹwàá pín ogun gbogbo èèyàn náà ni wọ́n jáde pé a lè pín sòsẹ́sì máa ń pé eléyìí náà ó ń fi hàn pé èèyàn ń sánà àti náà rọrùn nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa kò fi nǹkan yìí lẹ̀ fáwọn èèyàn òun gangan fúnra ara rẹ̀ ló pin kò fi lẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallam pínpín kò fi lẹ̀ fún malayika jibril pínpín ṣùgbọ́n lọ́n fúnra ara rẹ̀ òun ló pin kí lẹ sẹ́mọ́n tó fà á tó fi jẹ́ pé gbogbo èèyàn máa fẹ́ ṣe ń bárí ń bára pé mi máa bá wọn pín ní tó fà ní pé wọ́n wò ó pé í bíwó so owó òun lọ́pọ̀lọpọ̀ fojú sùn ntí wọn ò mọ̀ nípa rẹ̀ wọ́n làwọn mọ̀ nípa rẹ̀ bí àpèjúwe ní ìsìn ìbéèrè kan wà bó bá ń ṣe sọ̀rọ̀ lórí atẹ́gùn yìí báyìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé àwa mọ́gún pín àwa mọ́gún pín kò burú ẹ sọ fún wa ìgbà wo lóbìnrin lè jogun gbogbo owó tọkọ rẹ̀ bá fi lẹ̀ tẹ́ ẹ bá sọ ẹ gbẹ̀bù so nítorí pé ìmọ̀ bá ń ṣe ń pín òun kì ṣeré so oníkálukú ọkàn máa gbìyànjú pé ẹ ten percent tàbá bá yín pín ẹ ẹlòmíràn pé àwọ̀ dín five percent lágbà ẹlòmíràn lè sọ pé ah, àwọ̀ tún dín jù bá ń lọ two point five láì jẹ́ pàǹtà kàrà àtẹ̀kọ́. nítorí ẹni tí máa bí yẹn inú oníkálukú fi máa ń sọ pé mo máa ń parẹ́ mo máa ń parẹ́ láì jẹ́ pọ́ máa ń parẹ́. eléyìí náà máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tó yẹ kí wọ́n lọ sí faculty of law wọ́n sọ fún àwọn kọ́ Islamic studies ní law tó yẹ pé àwọn náà máa fẹ́ pé wọ́n gbógun wá sọ́dọ̀ àwọn káwọn bá wọn pín tí ó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ni wọn gan kọ̀ mọ́ ibi tó kọjú sí nítorí pé ìmọ̀ ẹ̀sìn Islam tẹ̀ rí yìí báyìí yes a lè má kọ́ pẹ̀lú èdè mi ṣùgbọ́n kò lè yéèyàn bí ẹni tó bá fi èdè rẹ̀ kọ́ so ẹ kàn lè máa fojú di èdè lárúbáwá ẹ lè máa kéke òkínni ìwọ náà kínni ìwọ náà kínni nítorí pé kí ó tẹ rí i báyìí kò lè yéèyàn wà láì téèyàn bá gbé de lárúbáwá èèyàn ò lè má kí ni wọ́n ń sọ gan téèyàn bá ní ìsìn àwọn terminologies ó ń bẹ nínú bá a ti ń pín ogún yìí bóun ni mo ṣe lè gbọ́ english tó tí mo lè sọ tó túmọ̀ sí nǹkan máa yí ni ń máa yí lójú kan náà lásán ni. so nítorí ẹ nígbà tí wọ́n kọ́ kínní with its original language ó mọ àwọn terminologies yìí bó ti ṣe tó àti bó ti ṣe yẹ how then can you boast láti sọ pé mo lè pín ogún pín kárì so ṣùgbọ́n eagerness pé màá gba ten percent màá gba kínní kan percent wọ́n lè bá wọn dábàárò rẹ̀ léyìí tó ṣe pé ọ̀dọ̀ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọjà ó ti parí kọ́lọ́ ẹlẹ́dàá kó sànù wa. wọ́n ní níbo ni àti máa mú báwo láti pinnu láti inú àkùránì àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti al-ijma' ń tẹnu àwọn olùmọ̀ tó kò lè lórí àwọn ọ̀nà mẹ́ta ni ibi tí wọ́n ti máa pín tí wọ́n ti máa ma báwo láti pín gbónú a wà lọ sínú alukur'an a wà lọ sínú sunna àbí ká wà lọ sínú alejima lápèjúwe. a ní masala kan nínú bá ṣe ń pín ogún à ń pè ní masala tó jẹ́d wal ikhwa ọ̀rọ̀ nípa bàbá bàbá àtàwọn ọmọ àyà ṣé bàbá bàbá fi nǹkan kan ju àwọn ọmọ àyà òkú lọ ni àbáwọn ọmọ àyà òkú ló ju bàbá bàbá lọ ìyapa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ nínú bá ṣe ń pín ogún apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi imáàmù Abu Hanifa àti imaamu ahmed nínú riwaya kan àwọn sọ pé bàbá bàbá dàbí bàbá ni torí rẹ̀ ìdájọ́ tá à ń fún bàbá náà làá fún bàbá bàbá nínú gbogbo nǹkan torí pé ọlọ́run sọ pé millata abikum ibrahim abuna ibrahim àmọ́ pé ibrahim aleyhisselam tọ́lọ́ ń pè ń bàbá wa kìí sùn ní wa tó wa tààrà bàbá bàbá bàbá bàbá bàbá bàbá wa ni ajẹ́ pé aljaddu nígbà tí àwọn olùmọ̀mí tó ṣe pé níwájú wọn la rí zayd ibn thabit torí pé Zaid ibn Thabit òun ló mọ̀ nípa bá ń ṣe ń pín gújù nínú àwọn sàhábà torí pé anabi sọ pé afradukum Zaidun ẹni tó mọ̀ bá ń ṣe ń pín gújù nínú ni Zaid ibn Thabit Zaid ibn Thabit ó ní bàbá bàbá dọ́gba pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà àyàfi níbi àwọn nǹkan kan tá a ti máa fún bàbá bàbá lọ́lá ìyapa yìí ti wà láti ayé àwọn sàhábà wọn wá jókòó ńgbà kan láyé Abubakar radiyallahu wọn fẹ́ yanjú ọ̀rọ̀ al wal-ikhwa nínú ogún pínpín ṣé a máa gbé bàbá bàbá sí ipò bàbá ni àbí bàbá bàbá ọdọ́gba pẹ̀lú àwọn ọmọ ìyá ibi tí wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ ọ̀rọ̀ wọn ò tí ì jọra wọn wọ́n sá ń sọ eléyìí ń pé báyìí ni ó rí bí bàbá ẹlòmíín sọ pé kò rí bí bàbá gbogbo wọn bákan náà wọ́n jọjọ́ bọ́lá ń ṣe ní kí ejò kan jábọ́ lábẹ́ láti orí àti bàbá tí wọ́n jókòó sábẹ́ rẹ̀ ni kálukú bá túká àwọn sọ̀hábà bá ní abalọ́hu ìlà aláyẹ̀kùnà fi masalati jaddi wal ikhwati hal ọlọ́nkọ́ wípé kò ní sí ìyanjú fún ọ̀rọ̀ jaddi wal ikhwa kó ń kálukọ́ máa wé ìtọ́ba wò ìyẹn ni pé nínú kọ́ sọ̀rọ̀ Zaid ibn Thabit kọ́ sọ wípé bàbá bàbá òjò àwọn ọmọ àyà lọ àfi láwọn agbọ̀nàbì kan tó bá sì wọ́ ọkọ́ ọmọ sọ̀rọ̀ àwọn sàhábà mi tí wọ́n sọ pé bàbá bàbá dàbí bàbá kò sí wàhálà ń délé torí ẹ̀ àwọn agbọ̀nàbì tá a ti máa mú ọ̀rọ̀ nípa kínlẹ̀ nìkan jẹ́ lógún al-Qur'an nabi Muhammad sallallahu alayhi wa sallam àbí ntẹnu àwọn olùmọkòlè lórí tẹnìkan bá kú tá a fẹ́ pín ogún rẹ̀ nínú òfin ẹ̀sìn Islam kìí ṣe ogún pínpín làkọ́kọ́ kìí ṣe ogún pínpín òun làkọ́kọ́ nítorí pé alìsílám ó fi hàn wá wípé téèyàn bá kú a gbọ́dọ̀ gbé àwọn ìgbésẹ̀ mẹ́rin ṣáájú kó tó di pa pín ogún rẹ̀ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ma'unatu tajhiz lil mayyiti nafsihi owó tá a nà láti ṣètò àti bòkú láṣìírí òkú tó kú à ń bùkátà láti faṣọ sí lára aṣọ tá a fẹ́ rà tá a fi sí lára tọ́jà sọ gbẹ̀yìn yìí báyìí ẹ̀sìn máa pa aṣọ oní mùsùlùmí fi sókù lára aṣọ tí tẹ́sán Islam sọ pé ká fi sókù lára náà ni aṣọ funfun tọ́ ẹ pé a yìí má a ní lọ mọ́ṣáláṣí ká máa tọrọ fi sabilillah ẹ sì ràn lọ́wọ́ òkú ọmọ ìyá yín káfi ra lèkáfà ní tá a fi sí lára rárá o inú owó rẹ̀ náà láti mú. tọ́ eléyìí ọjọ́ bá wọn. bákan náà ẹni tó bá wa wẹ̀ ó lò wọ́n gbowó inú owó rẹ̀ náà láti sanwó fún un. ẹni tó gbẹ́ sáré tá a fẹ́ gbé sí ó lò wọ́n gbowó inú owó rẹ̀ náà láti mú. ìlú tó kú sí kò sí orí tẹ́ńbẹ̀ téèyàn lè gbókù lọ kó lọ sin níbẹ̀ láì sanwó fẹ́nì kankan èèyàn ra ni inú owó rẹ̀ náà látún ti mú àti ẹ̀ ní ra lẹ̀ àmọ́ àwọn sọ pé gbogbo òkúta bá ti fẹ́ sin sórí tẹ́yọ̀ iye báyìí lásán inú owó òkú náà láti mú eléyìí ní gbèsè alákọ̀ọ́kọ́ ẹ wá máa dé òfin ṣẹlẹ̀ àsọ yìí pé gbogbo gbèsè kọ̀ọ̀kan yìí tó bá jẹ gbogbo owó tó kù fi sílẹ̀ tó bá jẹ tán àní lọ sí gbèsè kejì ìyẹn ni pé ẹ gbàgbé ẹ àní ìdí gbèsè ẹlẹ́ẹ̀kejì mà ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tá a tún ṣe òun náà ni àwọn nǹkan tí ó jẹ́ dúkìá òkú yìí tí ò sí lọ́wọ́ òkú ní ìsìn tókù náà ti fi dógò lórí gbèsè tó jẹ bí àpèjúwe òkú nílé ṣùgbọ́n ilé yẹn ò sí lọ́wọ́ òkú tókù fi kú ilé yẹn ń bẹ lọ́wọ́ báńkì ilé yẹn ń bẹ lọ́wọ́ ayánilówó á ilé ń padà á san gbèsè òkú á gbalẹ̀ ń padà so gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ogun rẹ̀ ó fi dógò sọ́dọ̀ yahudi tó ṣe pé Anabi gba àwọn oúnjẹ lọ́dọ̀ rẹ̀ subhanallah àwọn sàhábà wa sanwó yẹn padà lẹ́yìn ìgbà tá ànábì kú ìgbà gba ewu ogun Anabi sallallahu alaihi wasallam padà so bẹ́ẹ̀ náà ni tó ẹ pé ó fi dógò látàrí pé òun jẹ gbèsè lọ́dọ̀ ẹnìkan á da owó òun padà á san gbèsè yẹn. ẹlẹ́kẹta òun náà ni àwọn gbèsè tí ò ní í ṣe pẹ̀lú owó báyìí pàtó gbèsè tó kù jẹ tí ọ̀rọ̀ mọ́ owó báyìí pàtó gẹ́gẹ́ bí gbèsè tí gbogbo wa ń jẹ lójoojúmọ́ wọ́n yọ lówó àbọ̀ ọ̀rajà àwìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbówó létò tí ì san gbogbo eléyìí wọ́n san nínú dúkìá rẹ̀ bákan náà ó lè jẹ́ pọ́lọ̀ ńlọ jẹ lówó á tún san nínú dúkìá rẹ̀ bí ẹni tó jẹ gbèsè zakat ọdún kan ó jẹ gbèsè zakat ọdún méjì ó jẹ ti tọdún mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú dúkìá rẹ̀ òun náà láti san gbogbo eléyìí ó àjẹwò rẹ̀ tán àní sọ̀rọ̀ tó tún tẹ̀lé ìgbésẹ̀ òun náà ni alwasiya àsọtẹ́lẹ̀ tó kù ti sọ òkú sọ yìí pé tí mo bá kú ẹ mú ìdá kan nu mẹ́ta dúkìá mi kẹfì kọ́ ló kọ́ mi àní débi ọ̀rọ̀ à ń bá nu owó rẹ̀ ìjọba yẹn pé àwọn àgbésẹ̀ tó síwájú ti jẹ́ owó rẹ̀ tán ìdá kan nu mẹ́ta òun náà sì ni kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ kò sì gbọ́dọ̀ sọ pé ẹ fún ẹnìkan nínú àwọn ẹni tí yóò jogún rẹ̀ ní nǹkan kan owó. nítorí tó o bá ti sọ pé ká fún ẹnìkan nínú àwọn tí ó jogún rẹ nínú owó rẹ islam sọ pé àní fún torí pàbòsí anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha qad a'ta kulli dhi haqqin haqqahu fala wasiyyata li warith ọlọ́run ti fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kò sáyè pé ẹ máa wá kọ wíìlì kankalẹ̀ fẹ́ni tó jogún mùsùlùmí ẹ̀ kọ wíìlì kalẹ̀ fẹ́ni tó jogún rẹ̀ kọkọ wíìlì kalẹ̀ fọ́mà kọkọ wíìlì kalẹ̀ fúnyàwó kọkọ wíìlì kalẹ̀ fóbì ọlọ́mọdé wíìlì tọkàn lè kọ́ lẹ́ni pé ẹ bẹ̀rù ọlọ́run lẹ́yìn kú mi ẹ má ṣe rádaràda ẹ má ṣe kàtàkàtà ẹ mójútó islam lẹ́yìn kú mi ẹ má jẹ́ léyìí ọ̀dàrú lẹ́yìn kú mi àmọ́ pé hàn báyìí ni ẹ pín ogún ẹni báyìí ni ẹ fún yàrá tòkè ẹni ọ̀nkàn sọ àsọdànù lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí kọ wíìlì kalẹ̀ fẹ́ni tí ó jogun kódà gan ẹ tún gbà kan ká pé bàbá kan kó tó kú wá kọ àkọọ́lẹ̀ ọlọ́mọ mi lágbájá ǹjẹ́ jẹ́ mọ̀ pé mo jẹ́ níye báyìí tí ikú bá mú mi lọ kí n tó san ẹ bá mi san fún un san nítorí pé bàbá yẹn wà ń pọ ẹni tá à ń fẹ́ sùn kàn wípé ń ṣe ló sọmọ láǹfààní tí ó pọ̀ ju tàwọn yòókù lọ ni ló ṣe panirọ́ ipò ń jẹ ọmọ lówó wọ́n lè bá a fún ọmọ lówó títí ó fi lè bá a pọ̀ ju ti ara yòókù lọ àní fún un àyàfi tá a bá rí ẹ̀rí tó múnádóko dọ́ba tó fi hàn pé lóòótọ́ o bàbá jẹ ọmọ yìí lówó islam ọ̀fà yàbò sí sílẹ̀. bákan náà ẹ lè kọ àkọọ́lẹ̀ ní sikẹ́ sọ pé gbogbo ọmọ mi ló ń gbọ́rọ̀ sí mi lẹ́nu àfi lágbájá torí ẹ̀ tí mo bá kú ẹ má jẹ́ ojogún o gbogbo ẹni tó bá sì fún nínú ogún mi kò ní í dáa fún un ní tẹ̀lé nítorí bá a ṣe bẹ́rù la bọ́ ma kò bá àjọ ma dáadáa kò bá àjọ ma burúkú táwọn májẹ̀mú bá ti pèsè lára yóò jogún rẹ̀ yóò jogún rẹ̀ náà ni eléyìí lòfin ọlọ́run ọba wa ó lè kọ akọ́lẹ̀ ipa àwọn ẹni tí ò ní jogún rẹ̀ àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn ọmọ tiwọn náà àbúrò ìyá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àwọn ọmọ tiwọn náà tí wọ́n bá kú o nínú dákanu mẹ́ta dúkìá mi ẹ fún wa ẹ fún wa ní nǹkan báyìí ẹ fún wa ní nǹkan báyìí ẹ fún wa ní nǹkan báyìí léyìí tó ṣe pé ìwọ ọmọ gbalada rẹ̀ náà títí láéláé torí pọ́lọ́ wọn bá fún wa ó ṣe sàrà àdákanu mẹ́ta fún wa nínú dúkìá wa pa á lè lò lẹ́yìn kú wa torí ẹ̀ ẹ́ kọ́ àkọọ́lẹ̀ kẹ́ ẹ tó kú wípé ìdákanu mẹ́ta dúkìá mi tí mo bá kú o àwọn mọ̀lẹ́bí mi tí ò sínú ẹni tí ó jogún mi ẹni tó bá wà láyé nu wọn àwọn ni kẹ́ ẹ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀karùn-ún lọ́sẹ̀sẹ̀ wa kan kápín ogun ẹlẹ́ẹ̀karùn-ún onígbésẹ̀ ogun lápèjúwe ní ìsìn káípẹ́ nìkan ó fi thirty million naira ó fi sílẹ̀ sáyé ṣùgbọ́n nínú thirty million naira yẹn owó tá a ná lórí bá a ṣe ṣètò àti gbé sí inú sàárè aṣọ tá a fi sí lára ẹni tó bá wa wẹ̀ àti ẹni tó bá wa gbé òkú rẹ̀ àti ẹni tó bá wa gbẹ́lẹ̀ so àti ilẹ̀ tá a rà lápèjúwe òun jẹ́ two hundred thousand ayọ̀ two hundred thousand nínú thirty million. lápèjúwe ọkùnrin yìí báyìí òun náà ní dúkìá kan tó ṣe pé ó fi dógò sọ́dọ̀ báńkì látàrí owó tó náà yá báńkì owó tó yá yẹn ó kù five million tí ó fi sátán àjẹ́ pé á dá léyìn á gbà padà á wàá san five million á san padà fún báńkì á gbalẹ̀ padà àjẹ́ pé thirty million tá à ń wí ó ti dín five million two hundred thousand. ọkùnrin yìí báyìí àwọn gbèsè kọ̀ọ̀kan kéékèèké kéékèèké kéékèèké ń sá lọ bí one point eight million one point eight million tàbá yọ kúrò nínú owó yìí báyìí a rí i pé owó ti di seven million seven million ó ti jáde kúrò ní thirty million ó kù twenty three million ó jẹ zakatu nǹkan tí a ṣírò sí one hundred and fifty thousand tí ó ti san so ajá ipò ti di eight point five million tá a yọ kúrò nínú thirty million ẹ̀yìn ìgbà náà ló wá ní ìdá kan nínú mẹ́ta dúkìá ọ̀hún ẹ fún lágbájá ìdá kan nínú mẹ́ta thirty million kọ́ máa o ó ti di ìdá kan nínú mẹ́ta twenty two million torí pé ó ti di minus eight million dúkìá rẹ̀ ti di twenty two million so tá a bá ti wá yọ ìdá kan twenty two million níjọba wa ṣẹ́kù làwọn afẹ́ pín eléyìí jẹ́ bí islam ti ṣe mú wa ẹ̀yin olùtẹ́tígbọ́ mi ọ̀wọ́n ó yẹ ká lọ mọ̀ wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun fúnra ara rẹ̀ òun náà ni ọba tó sọ wípé ó pín ogún ó sì ṣàlàyé fún wa kí ni ó ẹ̀tọ́ oníkálukú nínú ogún kò lè má jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa olùmọ̀ni nípa gbogbo nǹkan òun ló nímọ̀ nípa gbogbo nǹkan ìdí nì tó fi jẹ́ pò náà ló pín ogún ó nímọ̀ nípa kí ni nǹkan tó lè parí awọ̀ tí ó mọ̀pin bá jà tí òfin ní síyan pọnyárin láwùjọ ọmọ èèyàn ìdí nù tó fi jẹ́ ló pín ogún a sì mọ̀ pò ní ahkamul hakimi ńlá adájọ́ gbogbo adájọ́ ìdájọ́ ọlọ́run tó bá sì dá òun náà ní ìṣèdọ́gba a ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ òun náà lòdodo wa tammat kalimatu rabbika sidqan wa adla la mubaddila li kalimatihi gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ ó pé lódodo ó sì pé ní ṣíṣe dọ́gba torí ẹ̀ ló ṣe jẹ́ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí iye méjì ò sí nínú ọkàn rẹ̀ nípa wípé tí òkú bá kú fún ọ ẹ̀sìn Islam lẹ gbọ́dọ̀ fi pín ogún yìí àyàfi tó bá jẹ́ pé ẹ̀yin ṣe mùsùlùmí tẹ́yin bá ṣe mùsùlùmí islam náà kìí sùn ló ń bùkátà yín ẹ̀yin lẹ́ ń bùkátà rẹ̀ ó bà ni lọ́kàn jẹ́ wípé ẹlòmíì yóò sẹ̀mí ní mùsùlùmí ṣùgbọ́n nígbà tó bá kú tán àwọn ọmọ rẹ̀ ó sọ pé àwọn ò lè pín ogún bàbá àwọn nílànà tẹ̀sìn islam àwọn ò lè pín ogún bàbá àwọn nílànà tẹ̀sìn islam kí ló dé tẹ́ẹ̀ fi lè pín ogún bàbá yín nílànà tẹ̀sìn islam àwọn míì nu wọn lẹ́nu wọn wọ́n sọ pé torí pé ìlànà tẹ̀sìn islam yun bí àbòsí bí àbòsí ọ wà ń bẹ ah allah àbòsí irú èwo àbòsí irú èwo ọlọ́run ẹlẹ́dàá wa ó mọ̀ lọ́ba tó ṣe wípé ìdájọ́ rẹ̀ nìkan òun ló jẹ́ ìṣèdọ́gba ọ̀rọ̀ rẹ̀ nìkan òun ló jẹ́ òdodo tí nǹkan mi ò lè wọnú rẹ̀ afa hukmal jahiliyyati yabghun wa man ahsanu min allahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú lẹ́ ni sẹ́ẹ̀ pé ìdájọ́ tọ́lọ̀ òun ló dáa jù tó bá jẹ́ pé ẹ̀yin bá má mà dájú. a rí i pé ní ìgbà míì àwọn ẹni tí máa sábà sọ pé àwọn ò ìdájọ́ tẹ̀sìn Islam ó náà làwọn obìnrin àwọn obìnrin ẹlòmíín nìsín òun ti pé ọmọ àádọ́ta ọdún ní ìgbà tí àbúrò rẹ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọmọ ọdún márùn-ún nígbà tí bàbá wọn kú wọn á pín wọn á ní àwọn àǹtí yìí o hundred thousand ní ọkàn wọn àbúrò rẹ̀ tóun ajọ ọmọ ọdún márùn so òun tẹ two hundred thousand ní ọkàn ah yóò máa pé irú òfin kòfin wò lélẹ́yìí òfin ọlọ́run máa ní mọ́mọ́ sọ̀sọ́ kú sọ yóò sọ pé wọ́n gbá wọ́n gbá wọlé wọ́n gbá wọlé ẹ mọyì ọdún tó ń fi jọ ọmọ yìí lọ ni òun wà ní fifty years ọmọ ṣẹ̀ṣẹ̀ pọ́dún márùn ọ̀dà fifty minus five forty five years ọmọ tó ṣe pé ipò ọmọ ọmọ lọ́wọ́ àsùn yóò wá gbantójú tó ń lọ òfin tọ́lọ́run ọba lélẹ́yìí báyìí sẹ́yìn ọ̀ma ni ike ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ti ṣòfin kò sẹ́ni tó lè yí padà nínú òfin ọlọ́run nípa bí wọ́n ti ṣe pín ogún ó ní kí wọ́n máa fún ọkùnrin ní ìlọ́po tóbìnrin ọba gbà kí wọ́n fún ọkùnrin ní ìlọ́po tóbìnrin tó wà ní déédéé lẹ́vù rẹ̀ tí ọba gbà eléyìí ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láàrin ọmọbìnrin àti ọmọkùnrin láàrin ọmọbìnrin àti ọmọkùnrin ọlọ́run sọ pé yusikumullahu fi awladikum lidhakari mithlu hazzil unthayayn ìdájọ́ ọlọ́run òun náà ní pé tá a bá pín gún òun náà ní pé kí ọkùnrin kó gba ìlọ́po tóbìnrin ọgbà tí gbogbo wa bá jọmọ fẹ́ni tó kú tá a bá tún wá jọmọ àyà bẹ́ẹ̀ náà lòfin ọlọ́run ọlọ́run ní fa in kanu ikhwatan rijalan wa nisaa falidhakari mithlu hazzil kọkùnrin ọmọ àgbà ìlọ́po tóbìnrin ọba gbà ọlọ́run ọba ló ń ṣe ìdájọ́ yẹn eléyìí náà tún ṣẹlẹ̀ láàrin bàbá àti màmá bàbá àti màmá náà irú rẹ̀ wà láàrin wọn ọlọ́run ọba sọ wípé fa illam yakul lahu waladun wa warithahu abawahu fali ummihi téèyàn ọba fọmọlẹ̀ láyé àmọ́ bàbá àti ìyá rẹ̀ ní ó jogún rẹ̀ ọlọ́ni ẹ fún ìyá rẹ̀ ní ìdá kan nínú mẹ́ta kí wọn aláfún bàbà ó ti yẹ kó yẹ yín ní tó kù ni ìdá kan nu mẹ́ta tí ìyá bá gbà kí ló kù ó kù ìdá méjì nu mẹ́ta ìdá méjì nu mẹ́ta ìlọ́po lọ́jẹ́ fún ìdá kan nu mẹ́ta so irú eléyìí ó tún ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó náà ẹ̀rí pọ́lọ́ ọba ẹlẹ́dàá wa sọ pé walakum nisfu ma taraka azwajukum illam yakul lahunna walad fa in kana lahunna waladun falakum ar-rubu mimma taraka ọlọ́run ní ìdajì ní táwọn ìyàwó yín bá fi sílẹ̀ sáyé lẹ́yìn ọkọ gbà táwọn ìyàwó bá kú tí wọn ò bímọ wọn ò fọmálẹ̀ wọn bímọ ọmọ ti kú ṣáájú káwọn ò tó kú a jẹ́ pé ìdajì ní tíyàwó yẹn fi sílẹ̀ lọ́kọ gbà ọlọ́run á ní tí ìyàwó bá fọmọ sáyé ńkọ́ ìdá kan nínú mẹ́rin lẹ́yìn ọgbà ọlọ́run á sọ pé walahunna rubu mimma taraktum illam yakun lakum walad ìdá kan nu mẹ́rin iná níyàwó ọgbà tẹ̀yìn ọba fọmọ alẹ̀ sáyé nígbà tó lọ́n sọ pé ẹ̀yìn ọgbà dajì ń rúpo yẹn ìdá kan nu mẹ́rin làwọn gbà a sì mọ̀ pé ìdá kan nu mẹ́rin ìdajì ló jẹ́ fún ìdajì. ọlọ́run ní fa in kana lakum waladun falahunna thumnu mimma taraktum tó bá jẹ́ pé ẹ fọmọ sáyé a jẹ́ pé ìdá mẹ́jọ ni wọ́n gbà ní ìgbà tó sì jẹ́ pé tẹ́yìn bá wà ń rúpo yẹn tíyàwó yín fọmọ sílẹ̀ sáyé ìdá mẹ́rin lọ́lọ́run sọ pé gbà ẹ ti mọ̀ pé ìdá kan nínú mẹ́jọ ìdajì ló jẹ́ fún ìdá kan nínú mẹ́rin torí rẹ̀ alihamudulilayi a rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun ló ṣe bẹ́ẹ̀ bó ṣe wù ọlọ́run pé kí nǹkan rí òun náà ló máa rí tọ́ a sì mà wípé àwọn ẹni tó bá ta kò fi ọlọ́run kò sí ọ̀nà tá lè gbé gbà tọ̀rọ̀ tiwọn náà fi lè já sí rere nítorí pé ọlọ́run ọba dáyàn lẹ́jọ́ èèyàn wá sọ pé òun fẹ́ appeal nítorí dájú ni pé èèyàn appeal sọ wá àbùkù téèyàn bá sọ pẹ́jọ́ tọ́lọ̀ ń dáhùn òun fẹ́ pẹ́jọ́ àwọn tá tá làwọn ni àwọn tá ni lọ́ọ̀yà náà tí ó rojọ́ ọlọ́run ọba lọ dájọ́ kalẹ̀ ìwọ lọ tẹ̀lé wọ́n á sọ pé ẹ báwo lọ́bọ́ sórí gan tí náà kí o sì à orí wọn yàtọ̀ díẹ̀díẹ̀ síra wọn torí tí nínú òfin ṣẹ̀ríyà wọ́n ní tó kọ̀ bá ti jẹ́ nǹkan kan náà ìyàtọ̀ wà láàrin wọn náà ni torí ẹ asọdùn ni pé báwo lọ́bọ́ sórí tí náà kí o sì ṣé ọkùnrin àti obìnrin wa dọ́gba lọ́dọ̀ tì ọgbọ́ ìyá ìyá ńlá ọgbọ́ ìyá ìyá ńlá ànábì Ìsá tó jẹ́ pé òun ló bí ìyá tó bí ànábì Ìsá alayhi salam ìgbà tí ń sọ pé rabbi inni nadhartu laka ma fi batni muharrara fataqabbal minni innaka anta as-sami'ul 'alim wọ́n lọ́n tó wà nù mí yí báyìí wọ́n lọ́n mo dá májẹ̀mú pé màá fi sílẹ̀ yóò máa ṣiṣẹ́ sìn wọ́n lọ́n látàrí títọ́jú mọ́ṣáláṣí Baitul Maqdis òun rò pọ́kùnrin lòun ó bì falamma wada'atha قالت ربي إني wada'tuha أنثى nígbà tó bí ó ní wọn lọ obìnrin ni mo bí ìyẹn ni pé ó takò tó ń rò pé òun bì walaysa dhakaru kal unsa obìnrin yẹn ni ah obìnrin ò sì dàbí ọkùnrin ìyẹn ni pé sẹ́tí mo fẹ́ kọ́ ọmọ yìí ó ṣe kó lè rí ṣe bí ọkùnrin ọlọ́run ti ma tó bá jẹ́ pé ìyá yẹn bá ṣàṣìṣe ọlọ́run ọba ọba tún ṣe wípé bí obìnrin lọkùnrin náà rí bí ọkùnrin lobìnrin rí ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba filẹ̀ lórí ntọ́sọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnìkan á sọ pé ẹ ẹ kí ló yẹ ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe ọ̀pọ̀ ọ̀pọ̀ àsọdùn lásán ni òfin ọlọ́run ọba ni pé ntọ́kùnrin ọgbà ìlọ́po ntóbìnrin ọgbà ni ó máa jẹ sẹ́yìn ọmọ pé islam gangan ló fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ ni ṣáájú kí islam tó dé obìnrin ọ̀jámọ̀ kankan lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ civilization wọ́n kàn máa ń lò wọ́n bí ẹrù ni wọ́n máa ń fi wọ́n ṣe ìwọ̀fà lásán ni kódà ọ̀pọ̀lọpọ̀ títí dòní tá à ń sọ̀rọ̀ yìí iná ló ṣe jẹ́ pé tán máa ń sọ fún wọn pé ìyàwó wọn bí obìnrin tí bọ́kàn máa ń bàjẹ́ ni inú wọn é dùn islam ló fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ islam òun ló gbà wọn ló kọ ẹrú òun ló sọ wọn dẹni tí gbogbo èèyàn gbọ́dọ̀ máa pánlé òun ló sọ wọn dẹni tí gbogbo èèyàn máa ra bàbà kì í ṣe pé islam tó wá fún wọn lẹ́tọ̀ọ́ náà ló tọ́yẹ ló ayẹ ká máa sọ̀sọ́ kú sọ nípa rẹ̀ òfin tó ti pọ́ lọ́wọ́ ba ló sí wọ́n wá sọ pé ìwọ ọ̀fẹ́ islam ọ̀fẹ́ islam báwo ọ̀fẹ́ àlùjáná ni. torí di eléyìí a rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti fi hàn wá nínú alukur'an pé obìnrin lè lówó ọkùnrin náà lè lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò fẹ́ ayé kóbìnrin ó tiẹ̀ sílẹ̀ ọlọ́ni lil rijali nasibun mimma مما مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا Ọlọ́run ní àwọn ọkùnrin wọ́n ní ìpín tiwọn tí wọ́n jẹ lógún nínú nǹkan táwọn bàbá àtìyá wọn bá fi sáyé àbáwọn mọ̀lẹ́bí àti bàtà wọn bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ láti jogún tiwọn náà nínú nǹkan tí àwọn bàbá àtìyá wọn bá fi sáyé bóyá nǹkan yẹn ọ̀pọ̀ bàbá àtìyá wọn àbáwọn mọ̀lẹ́bí wọn nǹkan yẹn pọ̀ àbò kéré eléyìí jẹ́ ìpín tọ́lọ̀ wọn bá ti pín tó sì jẹ́ ọ̀ràn yẹn kó tẹ́ kálukú lọ́wọ́ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń jogún obìnrin máa dúkìá ni ọlọ́ni yá ayọ̀ alladhina amanu la yahillu lakum an tarithu an-nisaa karaha ọlọ́ni kò tọ́ sí ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ ẹ máa fi tipátipá jogún àwọn obìnrin ìsìláàmù ló mọ̀pin bá gbogbo nǹkan yẹn ìsìláàmù ló fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ báwo ló ṣe wá jẹ́ tó máa takò fi ọlọ́run ṣe bọ́lọ̀ wọn bẹ wa òun náà ló wù ló ṣe bẹ́ẹ̀. ìdí nínú àwọn hikima táwọn olùmọ̀ sọ pé ó mú kí ọlọ́run ọbọ̀ sọ pé ìlọ́po tóbìnrin ọba gbà iná ní kún fún ọkùnrin òun náà ní pọ́kùnrin ni bàbá bàbá ló máa ń náwó lórí àwọn ọmọ rẹ̀ ọkùnrin náà lọ́kọ ọkọ ló máa ń náwó lórí ìyàwó rẹ̀ ọkùnrin òun náà ló máa ń jẹ́ ọmọ ọmọ òun náà ló máa náwó lórí ìyá rẹ̀ ọmọ òun ló máa náwó lórí bàbá rẹ̀ ọkùnrin ó lè jẹ́ ọmọ ìyá ọmọ ìyá òun náà làwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin ni wọ́n máa lọ sábà ẹ rí ní ìgbà tí bàbá kan kú àwọn ọmọkùnrin wá jogún three three million naira lábẹ́ òfin ọlọ àwọn obìnrin jogún one point five million naira tó àwọn obìnrin yun lẹ́yìn oṣù mẹ́fà wọ́n wá jókòó pẹ̀lú àwọn ọmọ ìyá wọn lọ́kùnrin kálukú wọn wá ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ah, bọ́dà mi bóòtì ẹni three million ti ń tẹ jogún nínú dúkìá bàbá mi wọ́n á sọ pé ah, three million ti wó má báyìí má yóò jó tó ti rọ tílẹ̀ ti mu owó tí mo ti gbàgbé pé mo ná tán ẹ́ tí obìnrin ó sì máa mí dáadáa tó yẹ pé yóò máa fẹ́lẹ́lẹ́ tí nǹkan kan ò ṣe ni tí ó tún lọ kó sínú kọ́bọ́ọ̀dù tí ó tún máa wá sunkún sí bọ̀dá rẹ̀ náà tí ó máa sunkún sí bọ̀dá rẹ̀ náà mi lówó kí n bọ̀ lọ títí ẹ dábàá kí táwọn ọmọ dáhùn táwọn kiri nínú kò ẹgbẹ́ rẹ̀ ó tún lọ mú wa ọlọ́run ẹlẹ́dàá ìyẹn tá a máa ń. ìyàwó gan ní sanwó rẹ́ǹtì tòṣèlú àwọn ìyàwó táwa ń winu àwọn ìyàwó tó ẹ pé àwọn ọkọ ti màmá slack wípé káwọn ìyàwó gba tẹ́rìn wọ́n máa bá ìgbésí ayé tàwọn lọ à ń sọ̀rọ̀ wípé nígbà tọkùnrin bá ń sojúṣe rẹ̀ tí ò fi sílẹ̀ fún ìyàwó rẹ̀ láti máa bá ṣe so gbogbo owó tóbìnrin bá jẹ lógún yóò máa tọ́jú tiẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ gbàbùkátà lè má bà lọ́dọ̀ rẹ̀ láti nà so òfin ọlọ́run ọba lélẹ́yìí o tí ò sì takò akọ́rọ́mọkọ́mọlá ọ̀rọ̀ ogún pínpín ó ní í ṣe pẹ̀lú owó torí ẹ̀ lọ́lọ́run ṣe pín fúnra rẹ̀ torí tọ́lọ́run bá fi sílẹ̀ fáwọn èèyàn yóò dàrú tọ́lọ̀ ń bá fi sílẹ̀ fáwọn èèyàn yọ ọ́ dàrú àwọn èèyàn gùn tiẹ̀ nígbà pé kíni kí ló pín ọlọ́pínpín kó pín òròpó orógún pín ni ó pín kankan torí ẹ̀ ọlọ́run bá fúnra ara rẹ̀ ńlọ pín nítorí kíjò lè bá a parí kọ́mọ́ bá sí àwọ̀ láwùjọ mìíyàn káwọn èèyàn lè bá a máa gbáyé gbádùn téèyàn bá wá kú kó tó di pa pín ogún àti dé ìgbésẹ̀ afẹ́pín ogún báyìí àkọ́kọ́ wá arkanul irth àwọn orígun ogún pínpín nǹkan mẹ́ta òun náà ni nǹkan tí a gbọ́dọ̀ rí kó tó di pa aṣọ pápín ogún òun náà ni alwarith almuwarrath haqqun mawruth nǹkan mẹ́ta yìí àwọn náà lórí gun ogún pínpín ẹni tí ó jogún ẹni tá a fẹ́ jogún rẹ̀ nǹkan tó fi sílẹ̀ ìpè ká jogun, tá a bá ti rí ẹni tí ó jogún ọ̀rọ̀ à ń pínkún kò ṣẹlẹ̀ ẹni tá a fẹ́ jogún òsì torí pé kò tí kù á wà á pààyàn bì ìpè torí ká lè bá a jogún rẹ̀ lábẹ́ báwọn òfin ọlọ́run sọ pé téèyàn bá fi lè lọ pààyàn wípé atókùmọ̀kù lélẹ́yìí àmọ̀nà ọ̀run má lọ ó ti yẹ kí bàbá eléyìí ó ti kú tipẹ́ ọkọ̀ láti kú torí rẹ̀ yẹn wá lọ yín lọ́rùn ọwọ́ á kú lábẹ́ òfin ọlọ́run ò ní jogún kankan nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní laysa lil qatil shay ẹni tó bá ṣe kú pààyàn kò ní jogún kankan òfin ṣẹ̀ríà wa sọ pé man ta'ajjala shay'an qabla awanihi uqiba bi hirmanihi ẹnikẹ́ni tó bá fẹ́ kánjú ní nǹkan kan kásìkò àti ní otótó ìyá tí ó jẹ ni pé kò ní tẹ̀ lọ́wọ́ torí pé ìkánjú mo fẹ́ jogún ẹ̀ mo fẹ́ jogún ẹ̀ ló fi lọ pa ò ní jogún ẹ̀. ẹlẹ́kẹta ara ẹni tí yóò jogún ara ẹni tá a fẹ́ jogún kí wọ́n á lọ fi ilẹ̀ aláníyí òfin kankan lẹ̀ so kó ń kálukú ó túká ni ẹni tó bá fi nǹkan lẹ̀ kó ni wọ́n máa ń jogún. akramakumullah nígbà tá a wá sọ pé ẹni tó jogún ẹni tá a fẹ́ jogún rẹ̀ á minus àwọn ànábì ọlọ́run kò nínú ẹni tá a fẹ́ jogún wọ́n yìí jogún àwọn ànábì ọlọ́run wọ́n yìí jogún àwọn ànábì ọlọ́run ànábì sallallahu alayhi wa sallam ó ní nahnu ma'shara al-anbiya narith wala máa taraknahu sadaqa àwa ànábì ọlọ́run àwa máa jogún ẹlòmíì ni ẹnìkan kan ò ní jogún tiwa gbogbo níta bá fi sílẹ̀ sáyé sàrà ni sàrà ni fáwọn mùsùlùmí lápapọ̀ so eléyìí ànábì nìkan ni o àtàwọn ànábì yòókù yàtọ̀ sí pé mọ̀mọ́ kí téèyàn máa sọ pé ẹ al-ulama'u warathatul anbiya máwọn ànábì wọn ò lẹ́ni tó jogun wọn àfàwọn olùmọ́ wọn á sọ pé ntọ́jú òfin lórí àwọn ànábì òfin ní lórí tẹ ọlọ́màjẹ wọ́n jogun owó tiẹ àwọn ọmọ rẹ ó jogun owó rẹ torí ẹ̀ ló sì jẹ́ pé Fatima radiyallahu anha ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ànábì kú ó wá sí ọ̀dọ̀ Abubakar radiyallahu anhu ó ní mo fẹ́ gba èwo ni ó jẹ́ pin tèmi nínú dúkìá bàbá mi nítorí pé kò sọ́mà míì dáná bíi fi sáyé àfi Fátímà tó a sì ti mà pé tó bá kọ́ ọmọbìnrin lásán nìyẹn bá fi sílẹ̀ sáyé tó jẹ́ èèyàn kan ìdajì dúkìá ni ọgbà tó Abubakar wa sọ pé ah ń rí nínú tánàbì sallallahu alaihi wasallam sọ ipá fún ọ ní nǹkan kan ah ó ní tó o bá kú ìwà Abubakar ṣé báwọn ọmọ rẹ ní òjògùn rẹ ó ní bẹ́ẹ̀ ni ah bó wà ní bó lèmi jẹ́ sànàbì tẹ́bọ́ máa nábì lèmi náà ẹ fún mi lẹ́tọ̀ọ́ tèmi náà tó wọn á ka àdéhìí ànábì sallallahu alaihi wasallam fún yẹn ni pé ọmọ rẹ̀ ni mí kò túmọ̀ sí pé gbogbo nǹkan tó bá sọ ló lè mà ọmọ rẹ̀ ni mí kò túmọ̀ sí pé gbogbo àlàyé tó bá ṣe náà ló lè gbọ́ bẹ́ẹ̀ náà ni tàwọn ìyàwó ìyàwó ànábì ni mí kò túmọ̀ sí pé gbogbo nǹkan tànábì sọ ló lè mà á ń bọ̀ sí sí pé àwa kúrúntùtà wa wà láyé nìyí ìyàwó rẹ̀ ọmọ àfọwọ́ lálẹ́ pé à ń tẹ́lẹ̀ sọ ntí wọ́n bá gbọ́ lẹ́nu ọkọ rẹ lọ gbọ́ <laughs> àìmọye nǹkan tí wọ́n gbọ́ gẹ́gẹ́ bí ìyá ńlá wa ni Aisha radiyallahu anha tó lẹ́nikẹ́ni tó bá fi lè sọ fún ẹ ikú ànábì tọ̀ lóòrò rí ìrọlọ́pàá fún un níta Aisha rí nù pé gbogbo òtọ̀ tá ànábì ọba tọ̀ láyé máa lóṣù tọ̀ ni sọ́hábẹ́ mi sì rà ànábì sallallahu alaihi wasallam lóde ìpè ńgbà ànábì ńlọ́njọ́ kan ó débi tí àwọn èèyàn kan máa dalẹ̀ sí ànábì wa tọ̀ lóòrò Aisha wa ni kò lè rí bẹ́ẹ̀ kò lè ah, ah. ẹ rí ń tiyín ǹjẹ́ ẹ bá rí ilẹ̀ máa sọ torí pé wọ́n sọ yìí pé adamul ilmi laysa ilman bil adam ìmá kò túmọ̀ sí pé mo mọ̀ pé kò sí èmi ò ni torí ẹ̀ kásàkíyèsí àárín yẹn Fatima kan mà pípé ní tànàbí sọ nígbà tá a sì ti sọ fún tànàbí náà lọ sọ bẹ́ẹ̀ ọ sọ̀rẹ̀ǹdà bẹ́ẹ̀ làwọn múmi rí i kì í ṣe pọ́ wàá fà kíkọ́rí nígbà ah, tí ọba ti wọ̀ ọba lọ kóòtù wáyé kóòtù tí ọba wọ̀ á di court of appeal ah, kí ni ń jẹ́ bà kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. akramakumullah àwọn orígun mẹ́ta yìí tó wọ́n gbọ́dọ̀ pé tìbí ogun tá a fẹ́ pín. ẹlẹ́ẹ̀kejì òun náà ni shurutul irth májẹ̀mú téèyàn ò fi wá jogún májẹ̀mú tá a fi jogún òun náà jẹ́ mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni kárí dájú tàhákókó mọ́tìl muwarras kárí dájú pé ní tá a fẹ́ jogún ti kú nítorí pé láì tí ì kú rẹ̀ a gbọ́dọ̀ jogún rẹ̀ o ikú kú mọ́ wọ́n ló ṣeéṣe kó jẹ́ pa àárí ipò ti kú ó sì ṣeéṣe kó jẹ́ pa òòrí so ṣùgbọ́n àwọn ẹni tó rí lọ́wọ́ á jẹ́rìí ẹ̀rí tán sì wá jẹ́ yẹn ọ̀rọ̀ yẹn arípa àwọn ẹni tó jẹ́rìí yẹn wọn à lè parọ́ asọ̀pọ̀ ti kú àfi yẹ pé ìròyìn tó pọ̀ à lè sọ pé ní báyìí pàtó lọ sọ fún wa àmọ́ kò lè ṣe é ṣe pé á dúró ẹni tí ń sọ̀rọ̀ nǹkan pé irọ́ ni wọ́n ń pa ìgbà míì èèyàn á máa kú látàrí ìdájọ́ tí wọ́n dájọ́ kó ti kú bí àpèjúwe ẹnìkan ti lọ àrímá ó ti wá lọ àwa sírò àtijọ́ tán ti bí sóni àwa rí kó ti pé ọmọ àádọ́rùn ọdún wọ́n á wo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n bí ńgbà kan náà tí ah, gbogbo ojúgbà rẹ̀ ti kú ó sì ṣe é ṣe ká pé irú bàbá yìí ìyá yìí náà ń bẹ láyé nìyẹn wọ́n kàn dájọ́ kó ti kú ni nígbà tá àbá tó rí fún iye ìgbà tó ṣe pé kò súnmọ́ kápẹ́rù rẹ̀ lè máa ṣẹ̀mí dìgbà náà ni wọ́n ṣèdájọ́ kú fún un ìgbà náà láwọn sọ pé àwọn ìyàwó rẹ̀ wọ́n á jókòó ìdá àpọ̀kọ̀ wọn ti kú so ìgbà yẹn láwọn àtò lẹ́tọ̀ láti pa pín dúkìá rẹ̀ so ẹ̀yin náà sì mọ̀ pé tó máa sọ̀rọ̀ ninety years so àwọn tí ó jogún náà fẹ́ràn káwọn ọmọ náà <laughs> àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ó ti lọ so eléyìí jẹba tó nísìnyí ikú lọ́sítù ọ̀wà táwọn máa ń pè ní kú ṣùgbọ́n tíṣẹ̀rí àpèkèsè kú téèyàn bá kúrú rẹ̀ wọn gbọ́dọ̀ pín dúkìá rẹ̀. ìgbà wọn máa ń sọ pé ní ní jẹ nígbà tí ó kan gbé lọ sí intensive care kì í tún ṣe pé wọ́n kàn gbé oxygen sí ní mú lásán ó tún bùkátà kọjá pé engine gan ni ó fi máa mí. so irú àwọn wọ̀nyẹn ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ò lè dá lọ sí ọpọlọ mọ́ látọkàn ẹ́ńjìn ni ó máa ti ẹ̀jẹ̀ yẹn lọ sí ọpọlọ lóní tí wọ́n fi máa sọ ṣáàyìn pé òun sì òun sì òun sì òun sì òun sì òun bẹ òun bẹ tó irú eléyìí wọ́n sọ pé lábẹ́ òfin ṣẹ̀rí àkótí kù nítorí pé ẹni tó ti kú lánàá tá a bá gbé lọ sí intensive care unit tá a wá kó gbogbo ẹ́ńjìnì yàn tá a kó sí láà ṣé òun náà lè tiẹ̀ jẹ́ kán lọ sọ́pọlọ rẹ̀ ẹni tó ti kú látànà kò lè ti lọ so wọn á sọ pé léyìí lọ́dọ̀ tàwọn ó ti kú ṣẹ̀rí á sọ pé kò ti kù nítorí pé àìtí ìkú rẹ̀ ló jẹ́ kẹ́jẹ̀ ó ẹ̀jẹ̀ tó ṣẹ́kù ṣebí náà ní engine push lọ sí ọpọlọ rẹ̀ torí ẹ̀ àwọn ò lè ṣèdájọ́ pé ti kú ó dìgbà tó bá di pé engine gan òwúlò máa fún torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run àsìkò ìgbà téèyàn bá wà bẹ́ẹ̀ wọ́n á gbọ́dọ̀ yọ nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ ikú àwọn fẹ́ẹ́ fi sẹlómi láǹfààní ṣẹ̀rí ọ̀farama nítorí tẹ́ bá lẹ fẹ́ yọ fùkú rẹ̀ ẹ fẹ́ yọ ẹ̀dọ̀ rẹ̀ ẹ fẹ́ yọ nǹkan kan lára rẹ̀ ṣẹ̀rí ọ sọ wípé ẹ̀yin gangan lẹ pa torí ẹ ẹni tí ọba tí kúkú ti wí bẹ́ẹ̀ gbé sọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ gan kò kò sí nǹkan fún so ẹni tó bá tó kúkú tí ńjìnì gan ò ní nǹkan tó lè ṣe fún láǹfààní láà pé ó ti kú. wàyí o. Kama mọ̀ yìí pé ẹni tó fẹ́ jogún ti kú ọ́ pàtàkì ká mọ̀ pé ó ti kú ọ́ pàtàkì ẹlòmíì dákú ni o ẹlòmíì dákú dídákú sì wà tí máa pẹ́ dídákú máa ń gba hours tí ó pọ̀ nígbà mi gẹ́gẹ́ ẹnìkan nínú àwọn olùmọ̀ wọn lọ dákú ni dídákú yìí wá pẹ́ àwọn mọ̀lẹ́bí wa rò pé ó ti kú ni wọ́n bá gbé wọ́n á fi wọ́n á wẹ̀ wọ́n á fa aṣọ sí láà wọ́n gbé lọ wọ́n sì sọ̀látùl janaza sí la wọ́n lọ bò mọ́lẹ̀ tó ń gbà tí òun wà lájú sí lọ ah, ah kí ló ń ṣẹlẹ̀ kò róye kò rí kan wọ́n sá padà mọ̀ pé inú sàárè ló ń wà ó sá ṣe dédé pé àwọn tí máa fẹ́ jí aṣọ òkú so ọlọ́run ẹlẹ́dàá fẹ́ sànù rẹ̀ àwọn tí máa fẹ́ jí aṣọ lára òkú torí pé kò síbi tí ọ̀sọ́ daràn so òun náà bá wá ní bá ń wú sáré torí ó ti fojú sí aṣọ tí wọ́n fi sókun yẹn la pé wọ́n bàjẹ́ so aṣọ yẹn ló ń fẹ́ mú bí wọ́n ń gbé sáré yẹn so tó gbẹ débì kan àfáà yẹn wá ń sọ wípé ah dákun gbẹ gbẹ gbẹ gbẹ èmi bẹ́ẹ̀ bí ah lọ́ba túlẹ̀ pé ah òkú ń sọ̀rọ̀ ọ̀ ń bẹ́ẹ̀ ń bò bá ní à má sá o nítorí pé mi ò tí ì kú tó o bá sì fi lè mọ ọmọ pọ fẹ́ jí aṣọ tó wà lára mi tó o bá fi lè gbẹ débi pọ̀ yọ mí ọgbà ẹ̀bùn tí tó pé ọkọjá gbogbo tó ń lérò ló bá fi múra sí ló bá sì gbé jáde aṣọ náà ló dàbò la tó fi gbé wálé tó fi aṣọ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ pé kò kú ìtumọ̀ sáfẹ́ fààyàn bẹ̀ ni pé a rí i dájú pé ó ti kú nítorí pé kọ́mọ́ lọ jẹ́ pé ẹni tí ó ti kú la lọ sí. tọ́ ẹlẹ́kejì nínú májẹ̀mú òun náà ni tàhákòkò hayatilwari a gbọ́dọ̀ rí i dájú pé ẹni tí ó jogún náà ń bẹ láàyè ní ìgbà tí ẹni tó fẹ́ jogún kú ìyẹn ni pé ẹ̀mí ń bẹ lára ẹni tó jogún lásìkò tẹ́ni tóun fẹ́ jogún rẹ̀ kú bàbá kú ọmọ wà láyé àjẹpọ̀ ọmọ jogún rẹ̀. fámìlì ni wọ́n jọ ń rìnrìn àjò ọlọ́run bá ní kí jàǹbá ṣẹlẹ̀ jàǹbá tó wá ṣẹlẹ̀ wọ́n kó gbogbo wọn lọ sílé ìwòsàn so wọ́n á rí i pé gbogbo wọn ẹ̀mí sì ń bẹ lára wọn ṣùgbọ́n lójijì wọ́n bá rí tẹ́nìkan nù wọ́n kú òǹjọkọ̀ gbàtọ́kọ̀ kú a sì rí i pé gbogbo èèyàn yòókù ẹ̀mí ń bẹ lára wọn gbà tó kú a jẹ́ pé gbogbo wọn jogún ẹ̀ so àárín ìṣẹ́jú mẹ́ta sígbà ìyàwó náà kú ìyàwó òjògùn ọkọ nítorí pé ìyàwó sì wà láyé ńgbà tí ọkọ kú àwọn ọmọ náà wá kú tẹ̀léra wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan àwọn ọmọ náà èyí tí ó sì wà láyé e, gbogbo wọn wà láyé nígbà tí bàbá kú wọn jogún bàbá wọn wọn sì wà láyé nígbà tí ìyá wọn kú wọn ò tún jogún ìyá wọn ẹ wá ní ẹni tó ti kú bò ní ó ṣe eléyàn nínú ogún kìí ṣe nǹkan bàbàrà nítorí pé wọ́n jogún ẹni tó yẹ kó jogún ẹni tó yẹ kó jogún tiẹ̀ náà tó ṣẹ́kù yóò jogún tiẹ̀ náà so eléyìí jẹba tọ bẹ́ẹ̀ náà ni ǹjẹ́ àwọn ọmọ tó wà nínú oyún ṣé wọ́n jogún àbí wọn ò ní jogún bẹ́ẹ̀ ni ọmọ tó wà nínú oyún yóò jogún á fún ní ìdájọ́ pọ̀ wà láyé ní ìgbà tí bàbá rẹ̀ kú á fún ní ìdájọ́ pé ó ń ṣẹ̀mí ní ìgbà tí bàbá rẹ̀ kú tọ ìyẹn tó bá jẹ́ pé ọmọ yìí báyìí wọ́n bí lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú kò ju oṣù mẹ́fà lọ sí ìgbà tíyàwó lóyún tó bá jẹ́ pé wọ́n bí oṣù mẹ́fà sí ìgbà tíyàwó lóyún á sọ pé ọmọ ọkọ rẹ̀ ni ní kéèyàn sì ṣẹ̀fẹ̀ yàwó ọwọ́ akú ìyàwó wa bímọ oṣù mẹ́fà sí ìgbà tó wọlé ọkọ á sọ pé ọmọ ọkọ ni yóò jogún bàbá rẹ̀ ó wọlé ọkọ ó wá bímọ oṣù mẹ́ta lẹ́yìn ìgbà tó wọlé ọkọ ọkọ sì ti kú ṣáájú oṣù mẹ́ta á sọ pé ọmọ ọmọ àlè ni kò ní jogún ọkùnrin yẹn nítorí pé wọn èé lóyún kalẹ̀ dé sísọ yìgì gbogbo ọmọ tó bá ti lóyún rẹ̀ kalẹ̀ dé sísọ yìgì kò ní jogún bàbá kò ní bàbá ìyá lásán ló ní eléyìí náà bẹ́ẹ̀ nù nǹkan táwọn èèyàn fi ń ṣera wọn tí fi jẹ́ pé ọmọ tí wọ́n rò pọ̀ ọmọ rẹ ni tó ń pè lọ́mọ rẹ̀ kí sọ́mọ rẹ̀ níwọ̀ ọkùnrin torí ẹ ẹ so igi náà kó tó di pé súnmọ́bìnrin kọ́ ọmọ tẹ́ ẹ bí kó lè bá àjọmọ tí ó ní bàbá tí ó jogun yín àmọ́ bá ti lè lọ́ọ́ kọ́ lóbìnrin tó lóyún fún yín ṣáájú kẹ́ tó so igi ọmọ yẹn wọ́n máa ń pè ní wọ́lọ́dọ̀ sílà ọmọ zina ni tí bàbá rẹ̀ kò ní jogun rẹ̀ ìyá làwọn máa ń jogun ẹ jogun bàbá wọ́n ní kí ló dé tí ó fi jogun ìyá nítorí pé ìyá yẹn ò lè sọ pé nǹkan lọ ní inú ta ló ti jáde yàtọ̀ sọkùnrin sọkùnrin bá sọ tó bá sọ pọ́ mọ òní ẹlòmínà lè yọjú kó sọ pé àwọn jọ ṣe ń jọ́nà ni so èèyàn wá dà gẹ́gẹ́ bí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò a'udhu billah tọ ilé ìjẹba ha ọkọ tí wàá kú obìnrin yóò wá bímọ ọdún kìíní ọdún kejì ìgbà wo la lè dúró dà so wọ́n sá la pín gùn ọ̀nà tá a fi máa ń gbà pín ó Asiro sì rò pé ọmọ tó wà nù yẹn òkú ni òun kálukọ gbẹtọ tí a ní kó fún ọ á sì rò pẹtọ wò lọ ẹkẹ gbà tó bá jókòó á tún pé bùbú pé ọmọ yẹn alààyè ni àmọ́ ọmọkùnrin kan ni á tún wò kí lọ ẹkẹ gbà tó bá jọ ọmọkùnrin ẹyọ kan á tún bùbú pé ọmọbìnrin ẹyọ kan ni á tún sì rò kí lọ ẹkẹ gbà tó bá jẹ pọ ọmọbìnrin ẹyọ kan ni á tún bùbú pé ọmọkùnrin méjì ni kí lọ ẹkẹ gbà tó bá jọ ọmọkùnrin méjì á tún bùbú pé ọmọbìnrin méjì ni kí lọ ẹkẹ yìí ọgbà tó bá jọ ọmọbìnrin méjì á tún pé bùbú pé ọmọkùnrin kan ọmọbìnrin kan ni á tún pé bùbú kí ló yẹ kẹ́yìn ọgbà á wà ó kí ló kéré jù nínú gbogbo àwọn nǹkan tá a ṣe kalẹ̀ o ètò kéré jù lẹ́yìn yòókù ọgbà á dáwó yòókù dúró dìgbà tó máa ń bá tó yọjú tó tó bá yẹ pé ọyọjú ló kù ajá pé tòkú ni gbogbo yín ìwọ̀nba tó yẹ kẹ́ gbà tó máa bá jókòó náà lẹ́ gbà tó bá yọjú pọ̀ ọmọkùnrin ẹyọ kan ní ìwọ̀nba tó yẹ kẹ́ gbà tó bá jọ ọmọkùnrin kan lẹ́gbà tó bá yọjú pọ̀ ọmọbìnrin kan ní ìwọ̀nba tó yẹ kẹ́ gbà tó bá jọ ọmọbìnrin kan lẹ́gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ ìyàwó yọ̀ wá bímọ lẹ́yìn ikú ọkọ oyún tó ọdún kan oyún tọdún méjì sáàlọ sọpírẹ́ṣàn káfí mọ́ ọmọ jáde ń tu láti ẹ rí i pé nínú ìmọ̀ mẹ́dísìn tàyè sí so ìgbàgbọ́ tí wọ́n ní pé oyún bá ti pẹ́ jù bàbá yìí lọ kò lè ṣeéṣe àwọn òmù jáde náà so nínú nǹkan tí Islam sì fi kọ́ wa ni pé kò nídìí ká kánjú kò nídìí ká kánjú ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ torí pé n tó ṣẹlẹ̀ ó ṣàgbà gbogbo experimental work ó ti ṣẹlẹ̀ pé wọ́n lóyún rí tẹ́gbẹ́yìn ọdún méjì wọn bí kọ́dà ìtàn bí lọ́dún mẹ́rin wà kọ́dà lọ́dọ̀ àwọn hanabila ètò pọ̀jù Imam Malik ló sọ tọ́lọ́dún mẹ́rin lọ́dọ̀ àwọn hanabila àwọn làwọn rí tọ́lọ́dún márùn torí àwọn máa ń polùmọ̀ká ní abdulhaq kí ló dé tí ń fi ń jẹ́ abdulhaq wọn lọ́dún méjì ló ṣe nù ya rẹ̀ ìgbà tó wá jáde tí ń bọ̀ wálé ayé ń rẹ́rìn ni sòbí ìgbà tó ṣe pé alátijọ́ ìta àti retí ló wá ń rẹ́rìn bọ̀ pé ẹ̀sà kú ẹ̀kú ojú lọ́nà àwa la dé yìí tó eléyìí túmọ̀ sí pé tí obìnrin yẹn bá pẹ́ kó tó bímọ ogún yẹn ó dúró àní tí ìpín yòókù kálukú ti gba nǹkan kan o àní tí ìpín yòókù ó dìgbà tá a bá rí bọ́rọ̀ ọmọ yẹn ó sì jẹ́ so eléyìí jẹ́ májẹ̀mú ẹlẹ́kejì ìyẹn nípa alákọ̀ọ́kọ́ kárí dájú pé ẹni tí ó jogún tá a fẹ́ jogún rẹ̀ ti kú ẹlẹ́ẹ̀kejì kárí dájú pé ẹni tí ó jogún sì wà láàyè nígbà tó ń kú lábẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń sọ pé bàbá àti ọmọ wọ́n kú láago méjì ọ̀sán bàbá àti ọmọ wọ́n kú láago méjì ọ̀sán aago méjì ọ̀sán yìí ni bàbá àti ọmọ kú ọmọ sì jogún bàbá bó ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ síbà ti sọ pé a gbọ́dọ̀ kọ́kọ́ rí dájú pé ní ta fẹ́ jogún ó ti kú a sì gbọ́dọ̀ rí dájú pé ẹni tí ó jogún ó wà láàyè nígbà tí ẹni tó fẹ́ jogún kú tọ̀hún á ní bàbá àti ọmọ wọn kú láago méjì ọ̀sán ọmọ sì jogún bàbá aago méjì ọ̀sán déédéé ìṣẹ́jú kan náà ìṣẹ́jú ayé àwọn tàṣe bó wàá lọ mọ́ sí jogún bàbá rẹ̀ so eléyìí الغاز فرضية الغاز فرضية faradiyya alghazan faradiyya àwọn nǹkan tó ṣe pé wọ́n máa fi jẹ́ kí ọpọlọ ọmọ tí máa ń kọ́ nípa ogun kó pé bóòlù sì lè wáyé bẹ́ẹ̀ èèyàn sọ pé sílùú kan náà wọ́n ti kú ni torí pé àwọn ń fẹ́ kéèyàn kéèyàn bọ́pọlọ rẹ̀ sọ̀rọ̀ sílùú kan náà wọ́n ti kú ni ah bá pé lùú náà wọ́n ti kú kò lè ṣeé ṣe sórílẹ̀ kan náà wọ́n ti kú ni kò lè ṣeé ṣe ajẹ́pé ẹnìkan nínú wọn ọ wà ní agbọn ìbùlà oòrùn èkejì wà lágbọn ìbùwọ̀ oòrùn a sì mọ̀ pé aago méjì tí máa lù ní bùlà oòrùn kó tó di pó lù ní bùwọ̀ rẹ̀ sẹ́yìn wá sọ pé two o'clock gbẹ̀gbọ̀t òun náà ni bàbá kú ní Maka two o'clock gbẹ̀gbọ̀t lọ́mọ kú ní Ìbàdàn ah, ẹ̀rọ pé two o'clock ti Ìbàdàn kó tó lù so aago mẹ́rin ti lù ní mẹ́kà sọ túmọ̀ sí pé tù kà jẹ́ tù ní àmọ́ tù tọ̀hún ó síwájú tù tìbí torí ńgbà táwọn wà ní tù lọ́hùn twelve làwa sì wà ń bì sọ eléyìí jẹba májàmálẹ kẹta òun náà ni al-ilmu bil-jiha a gbọ́dọ̀ nímà kàtó pingun nípa kí ni tó so òkú àtẹni tí rẹ̀ pọ̀ kí sì ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwọn ẹni tó fẹ́ jogún bí ká máa pe òkú tó kú ìbàbá ló jẹ́ sáwọn ẹni tí ó fi sílẹ̀ àtọkọ ọmọ ìyá ló jẹ́ sáwọn ẹni tó fi sílẹ̀ ok àwọn ẹni tí wọ́n wá jẹ́ ọmọ yìí kì í máa ṣe gbogbo wọn lọ́mọ tó bí tààrà ó ń bẹ nínú wọn ẹni tó jọmọ rẹ̀ tààràtà ó ń bẹ nínú wọn ẹni tó jẹ́ ọmọ ọmọ rẹ̀ so ó sì ń bẹ nínú wọn àwọn eléyìí tó ń jọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ jẹ́ ìyá kan náà bàbá kan náà wà àwọn ẹni tí wọ́n sì jọ jẹ́ bàbá kan náà lásán wà àwọn ẹni tó ṣe pé àwọn ẹni tó ṣe pé bàbá lásán ńlọpa wọn pọ̀ pẹ̀lú rẹ̀ wà àwọn ẹni tó ṣe pé ìyá lásán lọpa wọn pọ̀ pẹ̀lú rẹ̀ àwọn náà wà so èèyàn ò ní mà nípa gbogbo eléyìí báyìí eléyìí ó ní í ṣe pẹ̀lú kéèyàn kọ́ mà nípa báwo lèèyàn ṣe ń pín ogún kéèyàn ó fi lè máa tani àti tani àti tani ó jogún àti pé báwo ni wọ́n ti ṣe kí ni kálukú ó sì jẹ́ lẹ́yìn eléyìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn sábàbí mẹ́ta wà tó ṣe pé ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta òun ní máa jẹ́ sábàbí téèyàn máa fi jogun ẹlòmíì sábàbí mẹ́ta wà tó yẹ pé ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta téèyàn bá ti ní èèyàn lẹ́tọ̀ọ́ àti jogun ẹlòmíì òun náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni ànìkà kọjá yìí pé afẹ́rẹ́ ẹni afẹ́rẹ́ ẹni ọkọ lẹ́tọ̀ọ́ àtijogún ìyàwó afẹ́rẹ́ ẹni ìyàwó lẹ́tọ̀ọ́ àtijogún ọkọ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé wọ́n so wọ́n pọ̀ ní sísopọ̀ tẹ̀sí Islam kìí ṣe pé apàdé afẹ́ra wa kìí ṣe pé apàdé ara wa bára wa kó lọ́ọ́lé ara ẹni e, e, e, eléyìí wọn fi hàn wá irú jàǹbá tá à ń fi ń ṣera wa lónìí ẹlòmíì ń gbé pẹ̀lú ọkùnrin fógójì ọdún kò sí ìgì láàrin wọn ó jẹ́ ìyàwó ọkọ rẹ̀ ọkọ yun àlè rẹ ni ìwọ náà àlè rẹ ni gbogbo ọmọ tẹ̀ ń bí yẹn kì í sọmọ tí ó jogun bàbá torí wọn ò ní bàbá kí á là ń retí òní ní kò gbọ́dọ̀ dọ́là ẹ igi ó kéré jù ẹ ti fi jàǹbá sàwọn ọmọ náà yọ wá ṣẹ́kù sórí pé tọkọ yẹn bá kú yọ máa jọkọ rẹ tó lè jogún ẹ̀ ìwọ ló kú ọmọ jẹ́ ìyàwó rẹ̀ tó náà lè jogún rẹ̀ ẹlẹ́kejì òun náà ni èèyàn á gbọ́dọ̀ níjú ìyàwó mẹ́rin lọ lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹnìkan á sọ pé mo ní tó ìyàwó mẹ́wàá àwọn mẹ́wàá ìwọ jogún ó ní jogún ọlọ́mọdé ìyàwó mẹ́rin ni ó jogún ẹni tí ó bá lọ́rùn yóò kàn forí sòkúta lásán ẹ wá wò wò ní ó ti kó bọ́ ọmọ látòrí ìyàwó karùn títí lọ síwájú gbogbo ọmọ tí wọ́n bí òun ní táwọn ó jogún òun náà lẹ́kún ẹkún ni wọ́n ó àti sùúrù subhanallah alazim ìyàwó látòrí alákọ̀ọ́kọ́ dórí ẹlẹ́ẹ̀kẹrin àwọn nìkan ló lè jogún gbogbo ohun tó lé lórí rẹ̀ ìyàwó ò ní jogún agbára tó gbé ìyá lọ kò ní dágbé lọ yóò gbọ́n náà tẹ̀lé kọ́lọ́n ẹlẹ́dàá wa kó wa torí ẹ ẹ̀yin tẹ́ ń bá wọn so igi ẹbẹ̀rù ọlọ́run ẹ̀ ń so igi fẹ́nìkan ìyàwó karùn-ún ẹ̀ ń so igi ìyàwó kẹfà ẹ̀ ń so igi ìyàwó keje àwọn ìyàwó wọn máa gbé fọ́tò ká pé àbàbá ìmáàmù ló so igi ńjọ́ náà o bó o lẹ́sẹ̀ wá fẹ́ sọ pé òun èsì ìyàwó ọlọ́run gan fọwọ́ sí à ọlọ́run fọwọ́ sí ti ọ̀dà so eléyìí jẹ́ sábàbí alákọ̀ọ́kọ́ sábàbí ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn kí bì ọ́ dàyàn pọ̀ tí bì bá ti dàyàn pọ̀ èèyàn ò jogún ni làwọn máa fi máa jogún àwọn òbí wọn òun náà ni ọmọ àyà fi máa jogún ọmọ àyà rẹ̀ òun náà ni í máa bí kí ọjọ́ yìí pé ọmọ ọmọ yóò jogún bàbá bàbá ńlá í sì máa bí kí ìyá ńlá kó jogún ọmọ ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́kẹta là ń pè ní alwala alwala òun náà ni wàlá olàtàkọ wàlá olàtàkọ òun náà lẹ́tọ́ téèyàn máa ní lórí ẹrú tó ti fìgbà kan jẹ́rú èèyàn rí téèyàn wá bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ téèyàn sọ́dọ̀ mọ́ islam wá sànyàn náà lẹ́sàn bíbí wọ́n ṣe ṣe dáadáa sí tó mú kó olóko ẹrú tó sọ́dọ̀ mọ́ ìwọ náà lẹ́tọ̀ọ́ àtijọ́ kan nínú ẹni tó jogun rẹ̀ ṣùgbọ́n ìwọ wọ́n máa jogún rẹ̀ bí sábàb láàbì nasab tó bá kú tí ò ní mọ̀lẹ́bí tówó rẹ̀ sì wà ńlẹ̀ ìwọ ló wá jogún rẹ̀ ó ní mọ̀lẹ́bí tó lè jogún rẹ̀ owó ṣẹ́kù ìwọ ló jogún tó ṣẹ́kù. ṣùkúrà ń jẹ sílẹ̀ ọlọ́run kó bá wa san àwọn dókítà wa lẹ́sàn-án wọ́n ti ń bá wa sọ láti kan tó ti lé bíi wákàtí kan sẹ́yìn kò sí kankan tá a lè sọ fún wọn ju wípé jazakumullahu khairal jazaa ọlọ́run kó bá wa san yín lẹ́sàn-án mo sọ lẹ́ẹ̀kan yìí pé ọ̀pọ̀lọpọ̀ ni yóò fẹ́ pè wọlé nígbà tí orí fóònù wa sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àmọ́ nísìnyí báyìí a gba ìpè wọlé nígbà tá a sì mọ dáhùn àwọn tó wà ní orí fóònù wa nọ́mbà tí ẹ lè fi pè wọlé òun náà ni zero seven zero one four one seven two two eight zero four gbogbo tó kù fún wa lórí ètò kò pọ̀ mọ́ zero seven zero one four one seven two two zero four. salaamaleykum. salaamaleykum. waaleykum salaam orúkọ yín ibi tí a ti pè ní ṣókí ìbéèrè yín. tọ ìpè ń kọlu ra wọn gbogbo ẹjọ́ bá sẹ́ndì mẹ́sẹ̀gì pátápátá nọ́mbà tí ẹ sẹ́ndẹ̀ sí. salaamaleykum. salaamaleykum wa aleykum salaam orúkọ yín bí tẹ́ ẹ ti pè. àbíkì ni sọ̀rọ̀ látẹ̀kọ̀. láti. èkó. èkó kí ni ìbéèrè yín. mo rò pé wọn ò ní ìbéèrè kan nínú àtẹ̀wọlé tí a rí eléyìí béèrè ìbéèrè pé orúkọ mi ni Ali láti Ògbómọ̀ṣọ́ ó ní pé ẹni tí bàbá yẹn kú ṣùgbọ́n ó fi àwọn irinṣẹ́ lẹ̀ àwọn èèyàn wá ní pé iṣẹ́ tí bàbá yìí ń ṣe kò jọmọ́ lànà tàwọn ipe tí wọ́n lè yọ̀ǹda rẹ̀ fún ẹni tó bá jẹ́ pé iṣẹ́ yẹn ní í ṣe pétọ̀ bóyá télọ̀ ni bàbá yẹn àwọn ọmọ òṣìṣẹ́ télọ̀ pétọ̀ àti irinṣẹ́ àti gbogbo ṣọ́ọ̀bù àbùmọ̀ sá lè ṣe bẹ́ẹ̀ fẹ́ni tí ó bá wù wá. alhamdulilayi téèyàn bá ti kúta ikú gbogbo ní tó fi sílẹ̀ kìí ṣe tiẹ̀ mọ́ ó ti di ti gbogbo ẹni tó fi sílẹ̀ sáyé oníkálukú ó gbà pin nínú nǹkan tó fi sáyé ẹni tó bá wá wù ó lè pọ̀ ń bọ̀ nípìn tó ibẹ̀ náà láti rẹ ẹni tó sọ pé èmi ò bọ̀ nípìn tèmi kọ́ra lọ́dọ̀ rẹ̀. shukran jazilan àwọn aleykum. wa aleykum salam orúkọ yín bí tẹ́ ẹ ti pè. orúkọ mi ni tajudeen salam ak baba barika. naam. no akí doctor wa ọlọ́ọ̀bà àṣàlẹ́kọ̀ mọ́. àmín. a gbọ́ nínú ọ̀rọ̀ wọn nísìnyí wọ́n ní kéèyàn bá ṣe yìgì tí oyún wà níbi ìyàwó tí bàbá bá sì kú ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́ ń bẹ̀ nítorí wọ́pọ̀ ló ti sinmi yẹn ẹ jẹ́ kó wa tàmálẹ̀ sáré. alhamdulilayi an rí i pé àti so igi kò ná wa lówó kò ná wa ń wàhálà lọ púpọ̀ láfíríkà wa ń bì pàápàá jùlọ láwùjọ wa kí ló dé tó fi jẹ́ pé ntọ́lọ́wọ́n bá là kalẹ̀ kì í wù wá bí ká pé àṣezìnà àṣentí ọ̀dà àkóbọ̀mọ́ ọlọ́mà ẹ jẹ́ ká máa ṣe sùúrù ká rí i fẹ́ ọmọ gbabi tó ti yẹ ká fẹ́ kó tó di pé ìbálòpọ̀ kankan ṣẹlẹ̀ láàrin bàbá àtọmọ àmọ́ tí ó bá wà lọ sẹlẹ pétọ irú àwọn ọmọ bẹ́ẹ̀ iná ìlọlọrun kádàrá pé kéèyàn ò bí kò sí tó burú òfin kéèyàn tó kú kọkọ àkọọlẹ pé tí wọn bá kú ẹbùn àwọn ọmọ yìí ní nǹkan báyìí ní nǹkan báyìí torí tí ó a sì ti sọ pé kò sáàyè láti ṣe wíìl kalẹ̀ tí ó torí naam ẹ jẹ́ kí a dáhùn béèrè ní àtẹ̀wọlé lẹ́lẹ́yìí ní kí ni aburú tó wà fún òkú tí wọn kò pín ogún rẹ̀ láti bí ọgbọ̀n ọdún tó ti kú. alhamdulilayi kò sáburú kankan lórí òkú aburú yẹn ń bẹ lórí àwọn tó yẹ kó wọn jogún òkú nítorí pé òkú ní tó dájú òun náà ní pòun kú ó sì fi dúkìá sílẹ̀ wọ́n yìí náwó níbi tó ẹ̀yin tẹ́ wà láyé ẹ̀yin ni wọ́n fowó lẹ̀ fún ẹ̀yin lẹ́ máa ti ń ṣe ẹ̀yin tẹ́ fi pín so ẹ̀rí pé yorùbá máa ń pa lọ oríṣiríṣi wọ́n máa sọ pé àwọn lálàárí bàbá yín bàbá ń fòkúta lálùkìyàmà nítorí pé ìpíngun rẹ̀ gbogbo àlọ́ lásán ni ntí máa kó bókù nínú sàárè oníkọ́ jẹ gbèsè kalẹ̀ kọ́ jẹ́ pé àsán gbèsè o anabi muhammad sallallahu alayhi wa sallam oní nafsul mayyiti marhunatun bidayni hatta yuqda an ẹ̀mí mọ́mìnì wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísìmínú sàárè ó dìgbà àwọn bàbá àsán sẹ́rí tí wọ́n bá wá pín ogún ẹ̀yin fúnra ara yín ẹ̀yin lẹ́ ń fìyà jẹra yín ṣùgbọ́n àwọn bọ̀dá yín àwọn àǹtí yín kan wà táwọn máa jẹ so tí ọmọ kékeré tó ń kéré ń gbà bàbá kú tó ń ti wá ń dàgbà ní ìsìn tí wọ́n á ń pìtàn fún pé bàbá rẹ̀ ló fi nǹkan báyìí lẹ̀ bàbá rẹ̀ ló fi nǹkan báyìí lẹ̀ àwọn àǹtí yín àwọn bọ̀dá yín àwọn ní tó máa bá wá sọ̀rọ̀ pé ẹjẹ́ pínpín yìí ẹ fẹ́mi náà lẹ́tọ̀ọ́ mi wọ́n á sọ pé gbójúlógún ṣé mo pé ẹni tó gbójúlógún kò burú bí ẹni tó gbẹnu torí pé àwọn àǹtí àti bọ̀dá ẹnu làwọn gbélé so ọmọ tó wá gbójúlé tó ní ẹpín ẹ fún mi lẹ́tọ̀ọ́ mi ó sì sẹ́lọ̀. ọ̀rọ̀ àsọyìn ní ẹ̀sọ́ tí ò ní tán lábẹ́bẹ́ náà ni a tún kí the chief host for this lecture in person of honourable sharafuddin ọlátúnjí muhammed tí wọ́n jẹ́ chairman surulere north lcda àwọn náà ń wọlé láti kí dókítà wa Assalamu alaikum wa rahmatullahi wa Mo kí guest lecturer wa, mo kí doctor wa, pẹ̀lú ògbìlọ́dọ̀ ọlọ́ ìmọ̀yọ́mọ̀ lékún ni. Pẹ̀lú ògbìlọ́dọ̀ ọlọ́ ìmọ̀yọ́mọ̀ lékún ni. Gbogbo ọ̀rọ̀ tẹ̀sí bá wa sọ pẹ̀lú ògbìlọ́dọ̀ ọlọ́ òjò lè ṣe wá lẹ́yìn àǹfààní. Mo á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ program yìí tó wáyé lọ́dún yìí. fi hàn wá pé àwẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ yìí ọlọ́run pẹ̀lú ògùn lọ́dọ̀ ọ̀nà wa láàrin ẹ̀mí lò pẹ̀lú ìdùnnú àtàlàáfíà tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ lénìí irú lẹ́kítọ̀ yìí ó yẹ kó jẹ́ gbà yede tí gbogbo wà ń bẹ̀ ni ṣùgbọ́n àdúgbò lọ́lọ́ fún tẹkinọ́lọ́jì àtúlò tẹkinọ́lọ́jì ń bí báyìí wá torí àrùn tó wà ń ta yìí coronavirus covid nineteen ló fà tá a fi lè ṣe ní gbàgede mo á fẹ́ rọ̀ yìí ẹ wo nǹkan tá a ṣe at least mo ti ní ìdánilójú pàrọ̀ yẹn ń gbọ́ wa wọ́n sì ń gbọ́ wa ẹ̀wà àdúyàn tó ti pè wọlé wọ́n yé send message tán fi tán send message tán béèrè béèrè ó fi hàn pé wọ́n ń gbọ́ wa mo fẹ́ ká continue ká múra sí bá a ṣe ń ṣe yìí torí kí ìkọ́tà lè fi dẹ́kun àrùn tó wà ń ta yìí ètò government and social distancing tá a kóra wa jọ ní kò tí ó tún fa kí àìsàn yìí kí ó tún pọ̀ sí i pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run gómìnà wa wọ́n rí i pé ọ̀rọ̀ ìlú ebi wọ́n ní ebi wà níbi kẹ́ kí ọ̀rọ̀ míì tún wọ̀ wọn bá sọ pé káwọn náà ti ìpínlẹ̀ ọ̀yọ́ pa ṣùgbọ́n wọ́n rí i pé ìlàjì nù wa àtọwọ́sẹ́nu ní owó tá a bá pa lẹ́nu náà láàánú lẹ́nu náà fi wálẹ̀ ṣùgbọ́n mọ́ ìwà fi wálẹ̀ ìjọba náà fọmọlúwàbí ṣe ká mọ̀ fi sọwọ́ lẹ́nu tó àwọn kan ti ń pariwo ẹ̀kan tì ní ẹ̀kan tì ní wọ́n wò pé wọ́n ní torí wọ́n ní sàkún ọjọ́ iwájú ni torí pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run á kúrò lórí àìsàn yìí àrùn yóò lọ tó bá lọ tán sáwà débi táàrí ẹ̀ sì lè jẹun nígbà tó wà jẹun kó la fẹ́ bẹ̀rẹ̀ ẹkọ́nọ́mì padà gbogbo rẹ̀ kájọ ni gómìnà wa ti wò wọ́n ti wo sàkún ọjọ́ bíi mélòó kan nǹkan tó ti ṣẹlẹ̀ sí abá parí kí ni wọ́n ṣe lockdown ẹ má jẹ́ wàá fi sọ wọ́n lẹ́nu ẹ jẹ́ kí a rí i pé nínú àwẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí ní eh, àsìkò ànábì sallallahu alaihi wasallam àwọn gbogbo àwọn àwọn stars wa sọ irú kan báyìí ti ṣẹlẹ̀ rí jẹ́ pé wọ́n láti pèrú pé káwọn èèyàn kírun nù ilé wọn so a lè kírun nù ilé wa àwọn sars wa náà sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ pé ọmọ kí ó là wá àkànrọ̀ àmọ́ díẹ̀ díẹ̀ so ẹ jẹ́ kí ẹ mọ̀ jà kóra wájú tó wé lórí ẹgbẹ́tò wá ti arapa fẹ́ lọ ṣẹ lọ ká mọ̀ dá nǹkan mí ilẹ̀ gbogbo àlọ́ àdìbàpọ̀ ló gba àwẹ̀ wa tó ń bọ̀ yóò gba ìbádà wa yóò ṣe wá ní gbogbo oore tó wà nù Ramadan gbogbo ẹ̀ lọ́lọ́ fún wa pẹ̀lú yóò sì wá wọlé Ramadan tó wá ń bọ̀ yóò wá bá a kọ́ àrùn náà kúrò nílẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run bá wa san yín ní ẹ̀san tí ò ní tán nínú àtẹ̀wọlé tó tún wọlé látọ̀dọ̀ abu muslima láti ọjà gbó wọ́n ní ọkọ tó kú ó níyàwó mẹ́rin ó sì kọ́lé mẹ́rin pẹ̀lú ògo ọlọ́run àwọn ìyàwó kọ̀ọ̀kan tí ń gbélé kọ̀ọ̀kan tẹ́lẹ̀ kó tó kú èyí tó jẹ́lẹ̀ karùn-ún àwọn mọ̀lẹ́bí náà ń gbé bẹ̀ wọ́n ní ṣé wọ́n lè tún ogún yìí pín àbí kí wọ́n máa bá a lọ pé tọ̀ ń kálukú kó mẹ́ẹ̀tọ́ tọ́ sí i. rárá wọn ò tí ì pín in wọn ti pín kó tó di pó kù ọkàn um. fún wa síbi tí wọn máa gbé náà ni sọ <laughs> eléyìí túmọ̀ sí pé ní ìsìn lógún ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba pínpín um. ẹ rí i pé tẹ bá ní ẹ fi wọn lẹ̀ kí kálukú máa bá lọ bẹ́ẹ̀ ìdígi nù ìsìláàmù kọ́ sí ní dígi um. ìyàwó kan nu mẹ́rẹ̀ẹ̀rin lọ́mọ kan ìyàwó kan nu mẹ́rẹ̀ẹ̀rin lọ́mọ ìyàwó kan nu mẹ́rẹ̀ẹ̀rin lọ́mọ mẹ́jọ náà bá wa wò ó sísè dọ́gba wà ń bẹ̀. Assalamu ẹ̀rọ kẹfà wa gbóhùn sókè. naam amen àgbọ̀yìn dáadáa lára àwọn ìbéèrè tí ó tún wọlé sí àwọn èèyàn béèrè. maaleykum salaam. ẹ dákẹ́ bá wa gbóhùn sókè ńlẹ́. kí ni àwọn nǹkan tí ẹ̀ lè ọ̀rọ̀ sí tí ẹ̀ lè ọ̀rọ̀ sí ní èdè? mchana repotengo pia a gbọ́ ìbéèrè yín yẹn dáadáa ti àwọn yẹn jìnnà zero seven zero one four one seven two two zero four. orúkọ ibi tí ti pè ìbéèrè yín pápápá. láti Ìlọrin. láti Ìlọrin kí ni ìbéèrè yín. àpèjúwe ní ìdìbò yẹn ní oko kaṣú ẹni yẹn wá kúrò láyé àwọn oko kaṣú wà ní káàdìdì kan ó ti di káàdìdì kan lọ ó sì bímọ ogún ọkùnrin ogún obìnrin oníyàwó mẹ́ta tó náà ṣe fẹ́ pé irú oko bẹ́ẹ̀ ẹlẹ́kejì ni pé ẹni tó kọ́ ilé fúláàsì four bedroom fúláàsì ó wá ní ọmọ mẹ́jọ ọkùnrin wà ní obìnrin wà ń bẹ̀ tó náà ṣe fẹ́ pé irú bẹ́ẹ̀ ẹlẹ́kẹta ni pé àwọn Yorùbá máa ń ṣe kíní kan wọ́n máa ń fìyàwó kú ogún tó dá ìyẹn níyàwó mẹ́ta wọ́n á pé dúkìá nǹkan náà mẹ́ta ẹ bá sọ lórí yẹn náà. tọ́ àti gbọ́ lákàntì kálukú òkè mẹ́kàn làbújá wọn á ní táwọn bá kọ́lé tó jẹ́ bóyá three bedroom flat àwọn sì lọ́mọ mẹ́jọ gbogbo ẹ̀ náà ni ó jẹ́ pínpín kódà kó ṣe yàrá kan lẹ̀ sílẹ̀ sàyè gbogbo ẹ̀ náà lápin lábẹ́ òfin ọlọ́run wọn á ní tí èèyàn bá kú tó sì jẹ́ kó níyàwó mẹ́ta kó tó wá pín dúkìá rẹ̀ sọ́nà mẹ́ta kó tó kú èèyàn pín dúkìá rẹ̀ kó tó kú ṣùgbọ́n ẹ lè bùn àwọn èèyàn lẹ́bùn kẹ́ tó kú so àwọn dúkìá yín ẹ lè bùn ọmọ yín lẹ́bùn rẹ̀ ẹ lè bùn ìyàwó yín lẹ́bùn rẹ̀ kì í ṣe pẹ̀lú ẹ̀mí pẹ̀ǹkún gùn torí pé níjọ́ tẹ ẹ bá tún kú nǹkan kan ó tún ṣẹ́kù tó ń tún pín gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ti ṣe wí. àwọn àríkùn. ó sọ ibi tí ẹ ti ń pe ìbéèrè yín pápápá. láti Ọ̀yọ́ ni. látọ̀yọ́. látọ̀yọ́ ìbéèrè yín ẹ dákun tí ẹ̀kú bá kú tí a bá yẹ kí wọ́n kó ogún fún ẹnìkan tó kọ́ máa kọ̀ǹtò rẹ̀ bó ní kí ni kí ni pé ṣáájú kó tó di pa pé kó dúkìá fẹ́nìkan kó máa kọ̀ǹtò rẹ̀ ìṣẹ̀rí àsọ yìí pé bil ma'siyah la tunalu rukhsah. ẹ jẹ́ àgbà pé ọ lẹ́sẹ̀ salamu alaykum. wa aleykum salaam. orúkọ yín ibi tí a ti ń pè. zikiru karim ló sọ̀rọ̀ láti ògbóluwa àjáwà ògbọ́sọ. ìbéèrè yín ìbéèrè mi lákọ̀ọ́kọ́ akọ́kọ́ kí ló gbèrò àwọn ọlọ́wọ́ bá lékún dáadáa wọn. àmín. ẹ̀kọ́ ní ìsìn wípé wọ́n kọ́kọ́ sọ yí pé àlè ìpín ogún fún ẹnì kí ẹni tó dájú wípé àlè fi gúnlẹ̀ ṣùgbọ́n wọ́n tún wá sọ ní ìsìn pé àlè fi ẹ̀gúnlẹ̀ ẹ dákun ọ̀rọ̀ jẹ́rìí sọ ó ti déédé fífi àwọn kan bẹ tó yẹ pé èèyàn lè yẹjọ́ ń ṣe wàhálà hárí tó dájú wípé yẹjọ́ ń ṣe wọ́n á tẹ́tẹ́ bá aṣọ bẹ́yẹn ti lè fún ẹ̀gún bẹ́yẹn ti lè fẹ̀gún. ẹ ṣe ìbéèrè tẹ ìbéèrè pàtàkì nítorí pé nísìnyí báyìí ọmọ mi wà tó yẹ pọ̀ pẹ̀lú bàbá rẹ̀ ni wọ́n jọ ń ṣe wàhálà hmm. títí tówó fi gbèrú débi tó gbèrú dé so ṣé kò wá yẹ kó jẹ́ pọ̀ tó nípìn kan tó pọ̀ ju tọ́ mọ́ mẹ́lẹ̀ lọ tó yẹ hmm. pé kò sí ń tọkàn bó kún ó kún bódò fà pọ́ fà náà ní kọ̀ọ̀kan so lábẹ́ òfin ọlọ́run ṣe rí bẹ́ẹ̀ sì fún ọmọ tí ń bá yín tiraka hmm. kó dúkìá jọ bẹ́ẹ̀ náà lẹ́sìn fún ọmọ mi ìdí ọ̀kan torí pé ẹnìkan ó ti ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam rèé